وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يطف وبعدد الله سبحانه وتعالى ọba tí ó rí ó jẹ́ ká rí òpin zulhijja nínú àánú rẹ̀ a tún ti bẹ̀rẹ̀ oṣù muharram ẹ̀kọ́ pàtàkì kan wà ní ara rẹ̀ tẹ́ ẹ ká gbọ́ yìí láti nǹkan bí oṣù mẹ́fà nísìn tá a bá ti ń kó ní mọ́sìm kan a máa bọ́ sí mọ́sìm mìíràn. kì í dẹ̀ ṣe lórí nǹkan kan bí ibà ṣe lórí ta'azim hurmatullah ìbàbàrà àwọn ìwọ ọba adẹ́dà tó jẹ́ pé a gbọ́dọ̀ mú fi ọwọ́ bíntímù torí wípé Allah subhanahu wa ta'ala ó ní wa man yu'azzim ẹni tí ó bá bàbàrà. ìwọ̀ ọba adẹ́dà àwọn tí ọba adẹ́dà ṣe ní èèwọ̀ tó mú léèwọ̀ tó ṣe lẹ́tọ̀ tó mú lẹ́tọ̀ dájúdájú ìyìn ní ń bẹ nínú ìpáyà ọlọ́run ọba tó ń túmọ̀ sí wípé téèyàn bá fẹ́ nípáyà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó bá bàrà ìwọ̀ ọba adẹ́dà. Allah subhanahu wa ta'ala tá a dẹ̀ mọ̀ wípé ìṣoríire ayé àti ti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama Allah subhanahu wa ta'ala ó fi sínú ìpáyà rẹ̀ kí ọba adẹ́dà kọ́mọ́sà fún wa ní ìpáyà rẹ̀ kí dẹ̀ ní ìpáyà rẹ̀ ó ní máa pa àwọn òfin rẹ̀ mọ́ láti fi wá ojú rẹ̀ kí èèyàn má bàa tẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ tí èèyàn bá dẹ̀ ti mú ti gbangbajọ́ gbòǹde alikiyama báyìí tó bá ti mú gbọ́ allah subhanahu wa ta'ala yóò fi ilé ayé yóò fi ṣe ìrọ̀rùn fún kí ọba adẹ́dà kọ́mọ́sá síbẹ̀ fún wa náà akóhun rọ́jọ́ abọ́sínú ṣàbán nínú ṣàbán abọ́sínú ramadan látẹ̀yìn ramadan láti bọ́sínú oṣù hajj torí oṣù hajj ó láti ṣàwàlì. na lẹ́yìn rẹ̀ atúnbọ̀sọ̀ kọ́dà àfi parí zulhijja nísìn ní oṣù tó jẹ́ pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nù rẹ̀ iṣẹ́ rẹ̀ nínú rẹ̀ ọlọ́lá ju iṣẹ́ rẹ̀ nínú gbogbo gbà lọ. Allah subhanahu wa ta'ala nínú kẹrẹ̀ lórí gẹ́gẹ́ bí ìjọ àwọn ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá fi oṣù ọ̀wọ̀ míì ó tún fi tẹ̀lé àwọn oṣù ọ̀wọ̀ mẹ́ta tí wọ́n tẹ̀léra wọn dulqada dulhijja àti muharram òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa aleykum salaam wa rahmatulahi wa ó ní yàtọ̀ sí oṣù Ramadan o oṣù tó yẹ kí èèyàn kún fún àwẹ̀ nínú rẹ̀ jùlọ ó ní oṣù muharram bó ṣe jẹ́ wípé yàtọ̀ sí ìrun wákàtí márùn ìrun tó yẹ kéèyàn tẹ̀ ń pẹlẹ mọ́ jù ó ní kíámù layl a ti sọ àwọn àlàyé tó pọ̀ lórí kíámù layl òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó alaykum bí kíámù layl ọ̀dọ̀wọ́ yín ẹ máa dìde lóru Allah subhanahu wa ta'ala fi ṣe rọrùn látara pé kíni látẹ̀yìn ìṣá ẹ̀ ló ti bẹ̀rẹ̀ bíi ti dùhà náà ni látìgbà tí oòrùn bá ti yọ ó ní dùhà bẹ̀rẹ̀ but súkẹ́súkẹ́ rẹ̀ èyí tó lọ́lá jù nínú dùhà ó ní gẹ́gẹ́ bó jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ṣe sọ hina tarmudul fisal nígbà tí oòrùn bá ń tara nǹkan bíi ten thirty lọ bí eleven yẹn bẹ́ẹ̀ náà ni kí a mọ̀ lẹ́yìn látìgbà tí a bá ti kíṣe àìtàn kí títà lùfẹ́jẹ̀ rẹ̀ ó fi yọ but èyí tó dáa jù nínú rẹ̀ tó lọ́lá jù nínú rẹ̀ ó ní kíni àfúlùfúlù àkìr ìdá kẹta àgbẹ̀yìn kí ló fi dáa jù tó lójíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó ní ọba adẹ́dàá ìmà sọ kalẹ̀ lóru gbẹ̀yìn bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu kì í dẹ́ sọ kalẹ̀ báwọn lásán àsìkò onítún máa ń sọ kalẹ̀ báwọn tó fi jẹ́ wípé àsìkò yín ní ọlá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam pé àkíyèsí wá sí ó ní ọjọ́ àràfà tòlítọ́ bá dijọ́ àràfà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní ọba adẹ́dà ó sọ̀kalẹ̀ bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu wá sí sánmà táyé yóò wá máa fi àwọn tí wọ́n bá wá sí hajj yóò máa fi wọ́n yẹn gàn lágbo àwọn màláìka àwọn ẹrú mi wọ́n wá lóríṣiríṣi ibi láti bi oríṣiríṣi ẹ wo gbogbo wọn pẹ̀lú eruku kí ni wọ́n ń wá àwọn màláíkà bó tiẹ̀ jẹ́ kó ti mọ tí wọ́n wá àwọn màláíkà sọ pé àánú rẹ̀ náà ni ó ní mo ṣàánú wọn gbogbo tí wọ́n bá ń fẹ́ mo fún wọn àtàwọn tí wọ́n bá tọrọ fún látara bẹ́ẹ̀ kí ni tó jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ tọ́ba adẹ́dàá ni kò sọ fún wa gbogbo àwọn àsìkò tọ́ba adẹ́dàá bá ṣàlẹ́ṣà ntí wọ́n fẹ́ kí a ṣe nínú rẹ̀ ó ká pa òfin ọba adẹ́dàá mọ́ ntẹ̀yàn fi pa òfin ọba adẹ́dàmọ́jú tí máa kóyàn ro bí àwẹ̀ kò sí. lójúṣe ńlá muhammad sallallahu alaihi wa sallam fi sọ pé alayka bi siyam aw bi saw àwẹ̀ gbígbà dọwọ́ rẹ̀ fa innahu la mithlu lahu kò sí ti máa múyàn tètè súnmọ́ ọba adẹ́dà bí àwẹ̀ mọ́sálà ẹni tí ń gbàwẹ̀ yóò kó onúró yóò kó ọkàn ró yóò kó gbogbo ara ró fún torí kíni láti fi jẹ́ wípé kó wá kórí ojú rí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ààwẹ̀ ìmọ̀ súnyàn ni débi ògóńgó ìpele ìgbàgbọ́ ìsọ́tàbàtìlẹ̀ hisan ìmọ̀ gbéyàn dé lẹ́vù tí bí ó tiẹ̀ rí ọba adẹ́dà ọmọ ọba adẹ́dà ń wo òun èyí tó dẹ̀ ga jùlọ nínú Islam nínú ìṣesí ìgbàgbọ́ kéèyàn máa ṣe bí ìgbà tó ń rí ọba adẹ́dà bí ò tiẹ̀ rí kọ́mọ ìpè ọba adẹ́dà ń wò ó látara bẹ́ẹ̀ yóò sọ ìròrí yóò sọ ìsọ̀rọ̀ sí yóò dẹ̀ sọ kí ni ìhùwàsí rẹ̀ látara bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala yóò fà mára tọ́ba adédàbà dẹ̀ ti fà mára kí ni tó sọ kì í ṣe wípé ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àdéhùn kò ti sìn ó ní í di ojú tí ń fi ríran yẹn ni wípé kò ní máa wòwò kú wò ojú rẹ̀ ó ní kíni yóò ní géèjì etí tí ń fi ń gbọ́rọ̀ ajọ yóò ti wà létí rẹ̀ kò ní máa ṣe kí ni kò ní máa fi gbọ́wọ́ kú gbọ́ ìrìnsí ìmúsí rẹ̀ yóò bá ti ọba dẹ́dà mu látara báyìí kí lọ́ba dẹ́dà sọ wọlé yín sálẹ̀ ní lẹ́yìn tí yẹn náà wò tọ́ba tọrọ nǹkan lọ́wọ́ mi ń fún tọ́ba lóun ọ̀fẹ́ nǹkan ìní bá fẹ́ àlékún kan wá tọ́wá lórí ìwáyà kan wípé ọba adéda wa sọ pé kò sí tí máa ní mí lára láti ṣe bíi circumstance ẹrú mi àsìkò rẹ̀ ti tó ṣùgbọ́n kò fẹ́ lọ yìí máa lọ èmi náà lára wípé kí n ṣe kí n ṣe ntí ọ̀fẹ́ òun kí n wá kí n yapa sí àsìkò ti tó fún kọ́ wa jábọ̀ ṣùgbọ́n kò fẹ́ lọ èmi náà ń wá ń lọ èmi náà lára kò fẹ́ lọ báyìí ṣé bó ni kí n ṣe ṣe subhanallah látara pé kí ni látara pé sísúnmọ́ bá dẹ̀ dà nínú àwọn hikma tí àwọn afa sọ tó fi jẹ́ pé gbogbo àwọn ààyè ọ̀wọ̀ àsìkò ọ̀wọ̀ báyìí ọjọ́ rẹ̀ àwẹ̀ ni wọ́n máa ń rẹkọmẹ́ǹdì ń bẹ̀ ọjọ́ àràfá wọ́n ní ká gbààwẹ̀ àyàfà àwọn tí wọ́n bá wà ní hajj nìkan torí pé kíni torí iṣẹ́ tí wọ́n ń ṣe ní tí a lọ ṣe lọ́hùn àwẹ̀ ní jẹ́ kí wọ́n lè ṣe kíni kò ní jẹ́ kí wọ́n lè ní agbára láti ṣe kí ni wọ́n ní kí wọ́n ṣe jù ń tahqiq tawhid kìlọ̀ jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ ó ní tí èmi ọmọ sọ lẹ́nu tó dẹ̀ jẹ́ pé ní gbogbo àwọn aṣíwájú mi nínú àwọn ànábì ọlọ́run bá wọn tí wọ́n wá síwájú mi tí wọ́n ń sọ onígbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir. àwọn táwọn lé wọ́n fẹ́ ká gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ni oṣùnú muharram òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó dé madina wọ́n bá àwọn yahood wọ́n gbààwẹ̀ èwo ló dé wọ́n ní àwọn fi ń dúpẹ́ fún ọba adẹ́dà torí wípé ọjọ́ yìí ni ọjọ́ tí ọba adẹ́dà kó tó gbé anabi musa sallallahu anabi alẹ́ alẹ́ alẹ́ tó gbé jẹ́rìí Fir'aun tó dẹ̀ kún wọn yọ kúrò nínú ìṣòro rẹ̀ òjíṣẹ́ lọ́sàn àṣìlám ní àwa la tọ́ sí yín jù yín lọ tọ́lá wà láwà lójú ọ̀nà títẹ̀lé ojú ọ̀nà musa sallallahu anabi alẹ́ nípìnlẹ̀ ọba adẹ́dà ní kó máa tẹ̀lé ṣẹ̀ríà àwọn tí wọ́n ṣíwájú rẹ̀ tó jẹ́ pé nínú ọkọ rẹ̀ ní alimọ́kàfà ẹni tí máa tẹ̀lé ìpàṣẹ àwọn tí wọ́n wá síwájú rẹ̀ ní ti dáadáa. bó sì jẹ́ pé nípìnlẹ̀ níbo ni wọ́n ní ká máa dojúkọ kírun Baitul Muqaddas gbàtọ́ ya Allah subhanahu wa ta'ala ń kíni ká yà pa nípìnlẹ̀ láti fi ṣe kíni láti fi ṣe tẹ́sílẹ̀yà láti fi fà wọ́n mọ́ra wípé ọ̀nà kan náà ni o ẹni tí wọ́n ń wí ti dé o òun rèé o ẹ tẹ̀lé o gbà tí hujja ti ṣẹlẹ̀ lé wọn lórí ọba adẹ́dá ní kí kójú iṣẹ́ lásán àṣọ láǹṣẹ́ kí ni kó yapa sí wọn lọ́fi wípé ó sọ pé tí mo bá di ẹ̀mí. E ń gbàjọ́ àkọ́kọ́ ń gbà láti ṣe kí ni láti fi yapa sí wọn torí nínú tí a gbọ́dọ̀ ṣe nínú ẹ̀sìn wa ní gbogbo ìgbà ó ní gazu alistinfar bi gazu itashabu bil kufar ìmọ̀ gba àwọn ènìyàn níyànjú ìyapa sí ojú ọ̀nà àwọn tí wọ́n ń ṣàyàkókò nàkísí tọ́ba ẹ̀dá Allah subhanahu wa ta'ala ní òrí níṣe sí àti ní gbogbo ọ̀nà òfìjẹ́ yìí pé gbogbo àwọn ṣe sí hajj ó yapa sí ní tí wọ́n dúró lérí tẹ́lẹ̀ ní tí wọ́n ti sọ di àdàlú òfìjẹ́ pé nínú ẹ̀kọ́ hajj ó ní pé àlùwalá olùbárà. ka yapa sí ntí àwọn tí ìṣe alu tawhid tí wọ́n ń ṣe yapa sí níbi tí ti ń ṣe ìfádà ọ̀tọ̀ ọlọ́run ọba ibi táwọn ó ti ṣe ìfádà ọ̀tọ̀. ọ̀tọ̀ àsìkò tí wọ́n ń kúrò ní Muzdalifa ọlọ́run ọba ní àsìkò táwọn kú ọ̀tọ̀ tí dáadáa di fún yẹn kó òun tó jáde àwọn ti kúrò ní Muzdalifa bámbámbámbámbám àlùwalá àlùbárà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa sọ pé àwọn ẹjọ́ Ashura ọjọ́ kẹwàá oṣù Muharram yìí èyí máa ń pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ ẹ̀ṣẹ̀ tí yẹn ti ṣẹ̀ sẹ́yìn. oṣù oṣù muharram ká gba àwẹ̀ ń bẹ̀ ká kún fún àwẹ̀ ń bẹ̀ nínú ìbàdà tá ṣe ń bẹ̀ ó la àwẹ̀ ṣùgbọ́n ètò lékè ń kà jù nínú àwẹ̀ oṣù náà ó ní àwẹ̀ ọjọ́ kẹwàá àṣùrà ó dẹ̀ mọ ìlà rẹ̀ wá láti fi juma ni ijọ́ àkọ́kọ́ sabt ni ijọ́ kejì ijọ́ kẹta òní ahad àbí ní òǹkà ọ̀fíṣíà tó wá látọ̀dọ̀ sultan ẹ̀ ìwà àmọ̀ báwọn èèyàn rí òǹkà míì tó yàtọ̀ sẹ́yìn ẹni òǹkà tó bá yapa sẹ́yìn ọ̀rẹ́ mi àmọ́. bẹ́ẹ̀ lórí òǹkà yẹn ọjọ́ kẹwàá ọjọ́jọ́ wo ahad ahad ti ń bọ̀ so àwọn ọjọ́ ahad agbà wá níyànjú ká gbìyànjú láti gbà ó yẹ ká gbàjọ́ kẹsàn-án ma bọ̀tùjọ́ kẹsàn-án yẹn bọ́ sí kínni ọjọ́ bọ́jú sábà. bó ṣe jẹ́ wípé afẹ́ gba àwẹ̀ Thursday mathalan ọwọ́ abọ́ sí ayamu tashrik. kí ló yíṣẹ́ lára sálàm sọ lórí ayamu tashrik ayamu akli wa shurb ó ní ọjọ́ jíjẹ mímu ni kì í ṣe jọ àwẹ̀ fún wa ànígbà bọ́tà àgbàládà rẹ̀ bó ṣe jẹ́ yí pé àwọn àwẹ̀ tá à ń gbà bọ̀ bí Ramadan bá dé Monday Thursday ẹ̀wọ̀n bá à ní gbà ẹ̀ bọ̀dọ̀ ọlọ́run ní fi rẹ̀ dùn àtòrí pé kí ni tí e bá ṣe Ramadan ni àbá ṣe kí ni àbá gbà nǹkan kan lọ́kọ́dí tàbí mathalan ọdún bọ́ síjọ́ Khamis tàbí bọ́ síjọ́ Ithnain adé máa ń gbà àwẹ̀ Ithnain bọ̀ a máa ń gbà Khamis bọ̀ wọ́n á bọ́ síjọ́ ọdún sáà sọ pé alágídí rẹ̀ làá ànígbà bọ́dí ládàá rẹ̀ ọba arẹ́dọ̀ ò ní fi dùn wá torí pé kí ni à ń bí ìbá ṣe kí ẹ̀kọ́ tó wá lórí rẹ̀ àbá ṣe kí ni àbá gbà kọ́ba arẹ́dọ̀ àmọ́ fi ládàá rẹ̀ dùn wá ká gbìyànjú ká má ṣaláì gbà àwẹ̀ níjọ́ náà kì í sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n ìmójútó ń tí ì sọ̀ràn àyàn ì máa jẹ́ kí ọ̀ràn àyàn kó ṣe kí ni kó rọrùn. ẹ̀ńtọ́ ayé pé àwọn náà wá fi kò fi ṣeré nínú àwọn ọ̀rọ̀ wa tìbù yẹn kò ní lè tẹ ntọ́jẹ́ ọ̀ràn àyàn kamsu salawati ga kò ní lè tẹ mọ́lẹ̀ yóò mójútó torí pé kí ni. Allah subhanahu wa ta'ala ni tẹ́rù bá ti súnmọ́ mi pẹ̀lú nàwáfíìl ẹ̀ ń fàmàrà nínú ẹgbà wa mi o kí ló jíṣẹ́ lásán àṣọ là ń sọ kò wá sí ní téèyàn máa fi súnmọ́ bá a dẹ́dà tó tó ń tọ́ bá a dẹ́dà ṣe lọ́rùn àyàn fún un nínú tó ṣe lọ́rùn àyàn fún wa ó ní kíni kí ló kókó kíni nọ́mbà wán rẹ̀ là àlè iman iman bíi ìgbàgbọ́ ìgbàgbọ́ ni gbígba ọba adẹ́dà gbọ́ ni nǹkan àkọ́kọ́ tó ṣe tí ọba ti síyùn kò sí kò sí sọláwà kò sí nǹkan kan pẹ̀lú gbígbàgbọ́ yìí òun ni ó fi jẹ́ pé kí ni ntọ́lọ́lá jù nínú tí fún ẹ̀dá ní fi fún yà kí ni àlùjànnà. ẹni tí ọ̀rọ̀ àlùjànnà wò lè rí ziyada kò lè rálẹ̀ kún kí láàrẹ̀ kún رؤية الله سبحانه وتعالى وجوه يومئذ idhin إلى ربها rabbiha nadira kọba adéda kọ́ ma fi dùn wá ló fi jẹ́ pé ntẹ́yìn ọmọ ṣe ìgbìyànjú tó ti ṣẹ́ náà sálà máa ń bẹ ẹlọ́wọ̀n ọba fún lórí ẹ̀ gbogbo gbà ní pé àlékún gbàgbọ́ máa ṣe fún mi. ìmánu dá ìmánu. Imani ni gbogbo ìgbà tó yẹ gbogbo ìgbà ó ntí ó jẹ́ kí ìmánì mi ó yẹ gẹ mọ́jì ó ṣẹlẹ̀ sí mi torí pé tíyìn bá ti yìn gin gbogbo yòókù ó yìn gin kọba rẹ́ra kọ́ mọ́ jẹ́ kí àbùkù ó bá ìgbàgbọ́ wa ó engine tí máa jẹ́ kí gbogbo yòókù ó ṣeé ṣe masalan àwọn ọmọ ya àti ṣètò àwọn àfọfẹ ni wọn lára torí kíni oorun yẹn kọ́ sísọ ṣé tó oorun ni àbí tèrò àbí ti gbogbo ẹ̀ ìfádà gan ọ̀fẹ́ rọrùn but kí ni ó jẹ kó òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní bóò ni ó ṣe rí tó dò bá wà ń wájú lẹ́yìn tó ń wá ń wẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀márùn lóòjọ́ ó ní ṣé dọ̀tí ó ṣẹ́kù lára ẹ̀ wọ́n ní rárá ó ní bọ́rọ̀ ọ̀run ṣe rí nù pẹ̀lú àlùwàlà wákàtí márùn sọmọ pé ó ti gbé wá sí déédéé ọpọlọ ẹ̀dá bẹ́ẹ̀ náà ni àwọn méjì wọ́n lọ bá ní masjid khaif definitely àràfà ti kọjá nù àbí àràfà ti kọjá nù gbogbo ẹ ti kọjá wọ́n lọ bá bó ṣe wá nínú àdéhìsì abdullahi bin umar wọ́n láwọn wá rójìṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni ṣé kí n sọ tẹ́ ẹ bá wá fún yín àbí kí n fún yín láàyè kẹ́ sọ̀rọ̀ wọ́n wojú ara wọn wọ́n ní á sọ tẹ́ ẹ bá wá fún wa. ọlẹ́ wa béèrè ẹ wá ṣèwádìí gbogbo wàhálà yìí kí n lọ dalé lórí a ṣe tàwáfù a ṣe sáyò a lọ sí múna láti múna a lọ sí àràfà láti àràfà Muzdalifa Muzdalifa a lọ sí haram a lọ ṣe ìfàdà yawm al-hajj al-akbar gbogbo ilé kí ni tó dalé lórí kí ló yíṣẹ́ náà sọ àṣàlànsọ oníṣòrí táwa fìtò ní ẹsẹ̀ òsì kọ̀ọ̀kan tó ń bá ń gbé ọlọ́run fi pẹ̀ṣẹ̀ rẹ̀ ẹsẹ̀ ọ̀tún kọ̀ọ̀kan tó ń bá ń gbé ọlọ́run fi ṣàgbéga ó wá parí fún ọwọ́ ayanafila lẹ́yìn makọ́mọ Ibrahim tàbí ẹni ìwé àtọ́ bá ti yanafila nínú haram torí makọ́mọ Ibrahim tẹ́lẹ̀ kìí ṣe ibi tó wà nù ibi tí wọ́n sọ yìí pé ẹsẹ̀ rẹ̀ kìí ṣẹsẹ̀ rẹ̀ orí ìyẹ̀pẹ̀ ni ìgbà tí atẹ́gùn àti ìfọwọ́kàn wọ́n máa jẹ́ kó parẹ́ ni wọ́n fi ṣe nọ́ọ̀ṣù rẹ̀ ni wọ́n fi ẹ̀ǹgírèvù rẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe pé ẹsẹ̀ ló gbélé bẹ̀ tọ́wọ́ wọlé báwọn torí ẹ̀sìn wọn ò dá lórí àlọ́ kì í dẹ̀ ṣe bẹ̀yẹn lọ́wọ́ àtẹ́lẹ̀ ó súnmọ́ káàbà gbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ń blọ́ọ̀kù tawaf ni wọ́n fi múùfù ẹ̀ kó ń bẹ̀ wọ́n síbi tó wà nísìn torí tó bá dijọ́ wájú tí wọ́n bá tún wò wípé bóyá bẹ̀yìn tó wà nísìn yẹn àdúgbò ṣe bákan tí wọ́n bá mú fòkó ń bẹ̀ kọ́ wọ́n di wípé ah, èwo tún ni wọ́n gbé dè yìí rárá. káfí mọ yún dáadáa na ntọ́ ayé na fúlẹ̀ araka méjì wọ́n fún ọ ní ládàá bí ẹni tí ó firi ọmọ ìran bẹni Ismail kó olóko ẹrú tahriru raqaba onídìyà àbí téèyàn bá pààyàn kí ni ó fi tán náà ó firi ẹnìkan lóko ẹrú kí ni náírà equivalent ẹ nísìn fifteen million so tàwáàfù tó o ṣeun tó o wá yan náfìlà araka méjì bí ẹni tó fi fifteen million naira sí sàrà ni eyín ti dúró fún ọ. òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wa sọ yìí pé tó o bá wá ṣe sáàyù tán wọ́n fún ọ ní ládàá bí ẹni tí ó firi àádọ́rin tí a mọ̀ túmọ̀ àádọ́rin seventy ọma bẹni Ismail ló kó ẹrú seventy times fifteen million sẹ́wọ̀n pẹ́lẹ́ ti kún. Igbe ọpọlọ wa ni kan nínú àwọn ọmọ ẹ̀yà tó wà bí ó ní àrè ntó jíjà rẹ̀ ló fi wọ́n pé ẹ́ òun ó ṣẹlẹ̀ kó òun tètè ju eléyìí lé ni kí ló jíṣẹ́ náà sọ́la sọ́la wa sọ. onítọ́mọ ti ń parí fáadà báyìí màláìka wà gbé ọwọ́ lé léjìká yóò sọ pé ẹrú ọlọ́run ọba sórí gbogbo tó ti ṣe sẹ́yìn gbàgbé rẹ̀ ntókù ọkùn ní ìsìn ní pé máa ṣe gbìyànjú bí n tó ti ṣe sẹ́yìn bí ò ṣe ní bàjẹ́ saharawa ló fi jẹ́ pé kò sí iṣẹ́ rí kan tó tó tẹ́yìn ó ṣe ní mẹ́wàá àkọ́kọ́ nínú Zulhijja tó tó kí ni ṣe hajj. wọ́n ní al والعمار وفد الله دعاهم فأجابوه سألوه فأتاهم wọ́n ní délégéètì ọlọ́run ọba ni wọ́n àlejò wọn ọba adẹ́dà ni ó pè wọ́n wọ́n jẹ́ pé rẹ̀ nítorí náà gbogbo tí wọ́n bá tọrọ lọ́wọ́ òun òun ó fún wọn. kí ló jíṣẹ́ lásán àṣọ làǹṣọ níbi òkò jújú olóko kan tó jù ẹ̀ṣẹ̀ kabira minel kabair ẹ̀ṣẹ̀ tó jẹ́ yí pé tí ọlọ́run ọba forí rẹ̀ jìn ọ́ ọ́ wọná lé lórí kọ́lọ́run yà wá yánnà rẹ̀ ọlọ́run ó forí jìn ẹ̀ lórí rẹ̀ tàjọ́ àkọ́kọ́ mélòó ni méje ẹ̀jẹ̀ àfihàn sẹ́gbẹ̀ kan tìjọ́ kejì mélòó ni mọ́kànlélógún àbí méje lọ́nà mẹ́ta tìjọ́ ẹ̀kẹta méje náà lọ́nà mẹ́ta ó di mélòó twenty one plus twenty one eh what tọ́wá fi tijọ́ tijọ́ àkọ́kọ́ ntọ́ bá fi kún tọ́ bá fi ṣe tàkírù ńkọ́ tọ́ bá fi kún ọtí wọ́n sẹ́fúntì ṣé wọn náà lọ pààyàn ló ṣe sìnà ló gbé ló jalè ló ti gbogbo ẹ̀ àlá lẹ́ẹ̀tì kún àmọ́ fi sọ yìí pé bàbá ti èèyàn lọ hajj ó dẹ̀ ṣiṣẹ́ pé àfi kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ara rẹ̀ kọ́mọ̀ wípé òun o òun ti di ajíṣe bí ọ̀yọ́ ọ̀yọ́ ìṣe bí bàbá ẹni mójútó tọ́hídì rẹ̀ kì í ṣègbà tó wà lọ́n nìkan ní láàrafàtó wàlà fòsókọ wàlà jìdá kì í ṣègbà yín nìkan ṣègbà kan bẹ tọ́lọ́wọ́n bá gbà pàmìtì rafat ìgbà kan bẹ tọ́ bá adẹ́dà gbà pàmìtì jìdá lórí aburú rárá ìgbà kan bẹ tọ́ bá adẹ́dà pàmìtì fòsókọ là kọ́mọ yìí pé òun ti dẹ́ ní ọ̀wọ̀ ọwọ́ á kú ó kù sí lọ́wọ́ sọ fẹ́ jẹ́ kí ọba adẹ́dá fọ̀wọ́ wọ̀ ń gbére ni àbí ó fẹ́ fa òun àtọ́ba adẹ́dá yà ń gbòǹde kan eléyìí ò ní ṣeéṣe fún àfi máa ń wá mọ̀ tí ń súnmọ́ gbogbo ìmọ̀ tí ń súnmọ́ àwọn ẹni rẹ tó ń ṣègbìyànjú láti ṣe kí ni láti jẹ́ kí iṣẹ́ òun ọmọ bàjẹ́ pẹ̀lú kí ni bí kásárẹ́tì ìbáàdà torí gbogbo tí ó tọrọ kìí ṣe àwọn nìkan o àti gbogbo ẹrú àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n ń ṣègbìyànjú bọ̀ láti first ten days of Zulhijja kó tiẹ̀ tó dìgbà yín tí wọ́n ń ṣègbìyànjú bọ̀ à ń bẹ lọ́wọ́ ọba à ń ṣe gbogbo ẹ̀ ọba adẹ́dàá ní kọ́dé ojú ibà ti dá wàá dùkú mọ́ gbogbo ń ń tọrọ lọ́dọ̀ òun òun ti fún yín ṣùgbọ́n ṣẹ́rùtù wa o kọ́kọ́rọ́ rẹ̀ o tí fi lọ́wọ́ ni pé fastaqima wala tattabi'ani sabila alladhina la ya'lamun ẹ má ṣe bí àwọn aláìmọ̀kan o ẹ dúró déédéé ìdúró déédéé yẹn ló pàtàkì ìdúró déédéé yẹn èèyàn máa dúró rẹ̀ gbére ni torí gbogbo ń téèyàn tọrọ kìí ṣe nǹkan táyé nìkan la tọrọ atọrọ tọ̀run náà gbogbo nǹkan tí a tọrọ yìí Allah subhanahu wa ta'ala ni àwọn ti fún wa èyàn wà dúró déédé láàrin rẹ̀ sórí ara rẹ̀ yóò dúró déédé láàrin rẹ̀ sọmọlá kejì yóò dúró déédé sáàrin sọba rẹ̀ Allah subhanahu wa ta'ala tí òfin ní jẹ́ pé kí ni ojú ó wà tì í lórí gbogbo àwọn nǹkan kọba ti aláya àti eléyìí pàtàkì à ń kó à ń bọ́ omi nínú nẹ́ẹ̀mà islam lélẹ̀ gbogbo tí a fi ní gbàgbéra allah subhanahu wa ta'ala ó ti fòjíṣẹ́ náà sàlám làálẹ̀ fún wa tá a fi ní ṣiṣẹ́ ọlọ́mọdé a ṣiṣẹ́. kẹsìrì ti sọ ìmọ̀ gba àwẹ̀ tó pọ̀ nínú oṣù yìí ó pàtàkì ìmọ̀ ka tó pọ̀ àníyọ́lẹ̀ torí pé kíni ọ wà nínú téèyàn máa fi ń tètè rí ìsúmọ́lọ̀ harafi kan ládàá mẹ́wàá ọ̀pẹ kìí ṣe kìí ṣe wàsá nínú nǹkan kan tó tún wá téèyàn tún dé máa tètè rí ìsúmọ́lọ̀ jama salatu ala nabi sallallahu alayhi wa sallam ó ní man salla alayya ẹni tó bá sa salatu kan fún mi sallallahu alayhi ashara subhanallah ọlọ́run ó ṣe mẹ́wàá fún tí o lè quantify láàdá sàràtú ọlọ́run ọba wàhátọ̀ ànhu ashara sayyi'at ọlọ́run ọba yóò pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ fún lórí sàràtú kan. wàrọ̀fẹ̀ ẹ̀lẹ́hu ashara darajat yóò fún un ní àgbéga lọ́nà mẹ́wàá lórí Allahumma ala muhammadi wasalim nìkan àbí Allahumma salli wasalim ala nabiyyina muhammad àbí eyín tún short eyín nìkan péré ọgbàlára mẹ́wàá wọ́n pèsè mẹ́wàá rẹ fún ọ wọ́n fún ọ lágbèéká mẹ́wàá tọ́ba aṣọ ọgọ́rùn kan ilẹ̀ ti kún fi sọ yìí pé kò sí ní tí ó fi bọ́ nínú wàhálà ayé àti tọ̀run tó tó àsàlátù ṣiṣẹ́ fún mi wọ́n sọ fún sàbẹ̀ yẹn ó ní torí náà wọ́n á fi kún ó ní ẹni tó bá wù kó sàlékún tàbí kó dínkù subhanallah ẹ pé nta tí lè fi kún fún wa ti pọ̀ ńlẹ̀ wọ́n máa ní sàṣàlátù fún tọ́pọ̀ wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀ tọ́wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ìmọ̀ṣẹ́ súnà rẹ̀ wọ́n máa rọ̀ ẹ́ lọ́rùn tí máa ń ti ń rọ̀ ẹ́ lọ́rùn àti ṣe kíni àti mójútó bó ṣe bọ́ nínú wàhálà kìámà yóò máa rọ̀ ẹ́ lọ́rùn látara bẹ́ẹ̀ ńkọ́ gbogbo nǹkan tó kù ọlọ́run bá wọn fi ṣe rọrùn fún ọlọ́run bá fi ṣe rọrùn fún wa gbogbo àwọn ọdún kan báyìí amru bil ma'ruf o máa pè yàn sójú dáadáa ó ṣe dáadáa ọ̀pọ̀ àwọn ará ilé rẹ̀ sí anytime níjojúmọ́ tàbí lọ́wọ́ aṣọ ìrìn ọ̀sẹ̀ ní gbogbo ìgbà tá a máa bá àwọn ará ilé wa sọ̀rọ̀ lórí dáadáa ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí a gbọ́dọ̀ jọ ti ń lọ láwùjọ níta burú tí a gbọ́dọ̀ yàtọ̀ ní ti dáadáa kọ́lọ́hún ọba kó bá a lè bá a kọ́ yẹn tiwa lọ́tọ̀ gbogbo ilé a mójútó látara mímójútó a máa gbé ìgbésí ayé tí ọjọ́ tàwọn àwọn aláìgbé tí ọjọ́ tàwọn aláìbìkítà tọ́ra àmọ́ yìí pé kí ni ọjà yìí ń bọ̀ wàá tú ntaarẹ fi jèrè rẹ̀ táàfi kéré oko òun ní kí ni ká mójútó bá dẹ́dà tọ́ba dẹ́dà bó ṣe fi ní òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kọ́ba dẹ́dà mọ́ṣá ṣe nírọ̀rùn fún wa gẹ́gẹ́ bí ṣe ṣe wa ọjọ́ òní a máa fi ń yanjú ìṣùnú lẹ́nu torí pé nígbà tó yẹ pé lẹ́yìn ọdún àṣẹbẹ̀rẹ̀ halcon ṣàlá láti next Sunday aago mẹ́wàá wa náà ni ó bẹ̀rẹ̀ láti pè wá lẹ́jọ́ kó tó daago mẹ́wàá èmi ó ti wà ń bí ntí ọba wa ti ti di òní ọpẹrẹ àpè wá lẹ́jọ́ nìyẹn á kọ́ntínú lórí àwọn dárúsì wa kọ́ba adéda subhanahu wa ta'ala kó tàmálẹ̀ rẹ̀ sí gbèsè ayé wa kó jẹ́ kí a bá níbi tó lérè kọ́ má dàlú ah, ala yẹkùn àdá bá dà sọ́láàtà ọ̀ arson wọ́n ní torí pásítọ̀ ọ̀hún ti tó ká tá a bá kírun tán àwọn ìbéèrè kọ̀ọ̀kan tinú lé kọ́ba adẹ́dá kọ́mọ̀dálẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ró ah, kó ṣe ilé wa ní agasọ alijanna bó ṣe kílè olùgbàgbọ́ òdodo rí kọjá kí kọ́tàmọ́lá ìmánì síbẹ̀ kọ́dẹ̀ jẹ́ ká fi bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọlé ọlá kaba wọlé ọlá akíwaku àṣekù ọdún kí ọba adẹ́dà kọjá ká ṣe pípọ̀ láyé gbogbo pẹ́pẹ́ ń fúru wa kọba adẹ́dà má dàlú àláyà kọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala kọjá ká bá níbi tó lérè. سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته tó jẹ mọ́ àkòrí tí wọ́n bá sọ lẹ́ẹ̀kan pàápàá jùlọ ọ̀rọ̀ lọ́kọláya ètò inú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò bá ti ń ṣe ohun tó jọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n gba máìkì lọ́wọ́ wa kan fún next person ẹ̀rẹ́rìn ó ṣeé ṣe kí wọ́n gba máìkì lọ́wọ́ wa kí wọ́n ní fún next person so ẹni tó bá ní question tó jọ bẹ́ẹ̀ tó jọ mọ́ bẹ́ẹ̀ kò náwó tí ò bá ti ń ṣe bẹ́ẹ̀ má náwó irú yẹn kọ́ là ń sọ ẹ dúró di ọ̀sẹ̀ mẹ́ta tó kù number one. Number two. Two questions. Fine. Um, okay. Tí ò jọmọ bẹ́ẹ̀. Three, four, five. Àwọn ọmọ ọgọ́ fi five. Six. want six. Any six. Five, six. Èèyàn wà lẹ́yìn So. so number six um, kí number one tó béèrè ó ní uh, ìbéèrè kan sà tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ uh, ń pè uh, lápèjúwe àwẹ̀ arọ́fà wọ́n ní tá a bá gbà gẹ́gẹ́ bí anabi ṣe sọ sallallahu alayhi wa sallam pé òun pé kọ́lọ́ wọn bá fi ṣàforíjì ọdún kan síwájú àti sẹ́yìn like from that day now wọ́n tún wá ní tá a bá gbà aṣọ́rọ́ ń pé wọ́n fi ṣe àforíjì àṣẹ ọdún kan now tó bá jẹ́ ṣẹ̀ téèyàn máa ṣẹ̀ within the coming year náà ni will there be any need láti máa repeat àwẹ̀ yẹn ní gbígbà lápèjúwe kẹlẹ́mi wò pé ṣé bí mo ti gba arọ́fà nígbà so àlìsí ẹ̀ kí yẹn kọ́bà fún coming year kò ní ìdí kí n gba aṣọra àwọn èèyàn máa rò bẹ́ẹ̀ ń gba mi sàtẹ́ máa ń bá oríṣiríṣi. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé. àwọn sábẹ́ ọ̀rọ̀ bá wọn. ok sir. ẹ because one marking scheme ò sí lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ ṣé a sọ yìí pé torí pé a ti ṣèbádà kan táǹtàmà wípé kọ́lọ́hún ọgbà kó fi ṣe nǹkan kan fún wa àwa ní ṣèmí mọ́ bí a máa ṣe náà ni tó bá gba gbogbo ẹ̀ ọlọ́mọ bí ó ṣe san wá lẹ́sàn tọkàn bá kú káàtó ọmọ bí ó ṣe fìkan dì ló fi sọ wípé tí ìrun ọ̀ràn èèyàn bá fẹ́ kẹ̀rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwọn nàwa fíl tàǹsì wọ́n sọ pé kí wọ́n yẹ̀wò kí wọ́n fi dì bẹ́ẹ̀ náà làwẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo rẹ̀ báyìí náà ni papọ̀ mọ́ báyìí so ìròyìn tí mùsùlùmí ọmọ rò ní wípé àyíbá máa tí nǹkan àbùjẹkù bá wà nínú ọkàn tí òfin ní jẹ́ kí ó ṣiṣẹ́ tí ó yẹ kó ṣe èyí opportunity ni láti fi dé now òun ní àwọn <laughs> òun náà ló bá eh, magrib àbí masalan wọ́n ní zikiru lẹ́yìn magrib wọ́n ní ká ṣe falak nas ikhlas mẹ́ta mẹ́ta kátó àfi kùrùsí ìkúnlẹ̀ náà wọ́n tún wá ní lára àfikáàrù masa ní pé falak nas ikhlas mẹ́ta náà bẹ́ẹ̀ kùrùsí náà tún wá ń bẹ́ẹ̀ kí àwọn pé ṣé mo ti ti magrib eléyìí náà kọ́ bàjá rẹ̀. ìdá ẹ̀ṣẹ̀ yẹn nìkan ó ní téèyàn bá ti kí ayat kùrùsí lẹ́yìn irun ní tó lè kọ́ dí àlìjánná rẹ̀ ó ní kú kó a sọ pé mo kúkú ti ṣe ní zuru náà kò ní ìdí kí n ṣe ní asiri náà exactly irú so my condition ti that is it so àwọn sábẹ́ ò rori miles mathalan rọ̀dẹ́lá anu òjíṣẹ́ náà sàlám ní tába ti kí asubata tába sálámà àti magrib thaniya rìjìlẹ̀ yìí a kó ní bá ṣe wáyé bàtà sálámà eh, fajirita tàbí magrib a kó ní bá ṣe wà bá ṣe jókòó yẹn àwa ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir mẹ́wàá ó ní wọ́n pẹ̀sẹ̀ mẹ́wàá rẹ̀ fún wa wọ́n fún wa ní ládàá mẹ́wàá wọ́n fún alágbòga mẹ́wàá wọ́n sọ yà wá ya aburú lọ́nà mẹ́wàá ẹnìkan ò ní rí ètò jù báyẹn lọ àfẹnitọ́ bá tún ṣe jù báyẹn lọ ìyẹn ni pé nígbà tó jókòó yẹn thani arjilai ó wà bó ṣe wà yẹn náà bóyá ó ṣe ju mẹ́wàá lọ ó tún ṣekún ṣekún ṣekún kò kọ́ dí ti la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ti adkar sabah kò kọ́ dí ti masana ama allah subhanahu wa ta'ala nínú kẹrẹ ó ṣàlà gbogbo ọ̀nà yìí fún wa torí pé agbàgbọ́ ajé olùgbàgbọ́ òdodo tí àfi ní sori burúkú ọlọ́mọ ìyá sori burúkú so opportunity ni pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlám ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlám tí yóò sọ yí pé kò ní kẹrẹ̀ ọba arẹ́dẹ́ ò ní kẹrẹ̀ lópin ìgbà tẹ́yìn náà ọba ti kẹrẹ̀ ni wọ́n máa ń lò ẹja mẹ́lẹ̀ ìmọ̀ wọ́n mẹ́lẹ̀ ìmọ̀ wọ́n mẹ́lẹ̀ ìmọ̀ títí títí tí a fi tán rè kọ́lọ́njà tán rè. àmín àmín bisakunlọ kẹ́ni. àmín ohun tó tújọ bẹ́ẹ̀ sàbò tó yàtọ̀ díẹ̀ àwẹ̀ muharram tẹ sọlẹ kan sẹ ẹni pé ká gbà á lọ́pọ̀lọpọ̀ ṣé èèyàn lè gbà á mutataliya ní kó tẹ̀lera wọn bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ exempt àwọn ọjọ́ tí wọ́n gbà fún wa nígbà ká má bí ká tó sátidé kó má dájú ọgbà kó má dàgbà ti sátidé kó má gbà á bẹ́ẹ̀. opportunity ni hmm. ta ló mọ ọ̀kan náà ọmọ ìyá sàáràlà twenty nine wọ́n kí jimá tẹ́lẹ̀ ni kí àṣùbà kí àṣùbà muharram òtótó ó ti jáde láyé ìròrí mùsùlùmí ni wípé anytime ló lè yà sáà dẹ̀ mọ̀ yí pé ntí ń bẹ lẹ́yìn yíyá ó ju ntí ń bẹ lẹ́yìn ẹ̀fàjèjì lọ lẹ́yìn yíyá yẹn hisab àti oríṣiríṣi ntí ń bẹ ń bẹ tí ọba arẹ́dà bá fa àlùbáríkà sásìkò fún yàn téèyàn àsìkò téèyàn bá rí lòun bí tó fi kún fún ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ẹ̀rẹ́ pàápàá jùlọ àwẹ̀ ah, Imam Ahmad rahimahullah rahmatan wasa kó tó jáde láyé. ó gba bí four years wọ́n ló máa ń da kúngbà mi pẹ̀lú àwẹ̀ kò dẹ́ níjà pé kóun kúkú lọ pẹ̀lú rẹ̀ ọbẹ̀ tá a ju wípé kóun ó tunu lọ. ìṣesí wọn pọ̀ báyìí àwọn àtàrù máyìn wà náà lórí Abubakar rọ̀dẹ́ àdáwọn sábẹ́ báyìí torí wípé ọ̀rọ̀ jíṣẹ́ náà sàn àṣàlà tó sọ pé alayka bis-sawm aw alayka ní títètè súnmọ́ ọba adẹ́dà tó tó bí àwẹ̀ mọ́tàlán ìyá wa afsọ rẹ̀dálà àná ìgbà tó yìí ṣẹlẹ̀ àṣàrà ló ń kọ́ kí ló ṣẹlẹ̀ Jibril sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni dá padà kí ni ìlà kí ni reason tí a sọ wọn ni yìí fa innaha sọ̀wámà wá kọ̀wá ìmọ̀ gbàwẹ̀ gan kì í ilẹ̀ máa dìde lóru gan látara bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ nínú ọgbà àlìjẹ́nà so gbogbo àwọn ọdún kan báyìí ẹni tó wá lóun lágbọ́yé ó gbọ́dọ̀ máa fi tún àárín òun àti ọba adẹ́dà ṣe pẹ̀lú àwọn ìwọ rẹ̀ láti fi jẹ́ pé kí ni kí ọba adẹ́dà kó fi fi àlùbáríkà sínú àsìkò wa fún wa kọ́ba adẹ́dà kó má jẹ́ ká lùsùn. from observation sir. kò fẹ́ ẹ sí family tó jẹ́ pé gbọ́n mi yóò tó òun máa wà láàrin wọn bóyá ẹ àna kan àbúrò bàbá kan ẹ̀gbọ́n bàbá kan ọlọ́sẹ̀ kí ni kò fún dáadé mi gbà kan àti oríṣiríṣi àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ mo lọ lé lágbàtà bá kan ló ṣe ṣe sí mi àtàwọn nǹkan mi àwọn nǹkan yẹn wà rí o lè jẹ́ pé bóyá bàbá olúwẹ̀ gan ó dé bá mi nù wọn ni <laughs> so nínú àwọn kìnìún ẹ̀ máa ń to kéèsì yẹn in fact wọ́n fẹ́ lose track ta ni wọ́n sọ pé ṣe báyìí náà ṣe ni báyìí nàbẹ̀ ni báyìí so àwọn kan yẹn wà lóríṣiríṣi dẹ́kun kò fẹ́ sí family tó wà free from such cases ẹ wá rẹ lómi bí àtòrí irú àwọn nǹkan báyìí tó ti gbọ́ pa àbọ̀ṣe lọ́sẹ̀ fún lágbájá wọn pa àyà lágbájá wọn pa bàbá tàmẹ́lú. mọ́dọ̀dọ̀ lágbájá hmm. àbúrò bàbá dẹ̀ ni ó dẹ̀ ní láti bẹ́ẹ̀ àwọn ojúṣe kan wàá kọjá wájú lé ọkọ̀ àṣẹ́mi wàá ní kí àbáyé ni ọ̀dẹ̀ gbọ́dọ̀ pọ̀ kó débẹ̀ sọ àwọn nǹkan yẹn máa ń pẹ́ fa. àṣàhìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ṣe sọ pé wa anzir ashiratakal aqrabin tá a fẹ́ ṣe tatbiq rẹ̀ ní nǹkan bíi a pé close to fifty years ago tàbá wa náà kéré ńgbà yìí but à ń bẹ̀rẹ̀ dáwà a wò pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ilé ká dẹ̀ lo tíra tí gbogbo wa mọ̀ tíra àwa iná la lò kìtàbù al-Akhdari àwa dé bi ìkùnsínú àti táwọn afa sọ lórí rẹ̀ pàápàá ọ̀rọ̀ mọ̀lẹ́bí àwa àwa fẹ́ lójú sọdẹ́kìnì ìjà àpele mẹ́rin wọ́n rojọ́ rẹ̀ torí wípé ìjókòó tá à ń jókòó bàbá jókòó àwọn ìyá jókòó àwọn àbúrò bàbá jókòó gbogbo wọn jókòó àwọn tí wọn lè bí alọ́mọ jókòó but a jẹ́ kí wọ́n mọ̀ yìí pé kìí sàwọn là ń sọ̀rọ̀ ẹ̀yin gan tẹ́ ẹ jókòó àfààní ẹ̀yin lẹ́dẹ̀ sọ yìí pé kádàkì ní ilẹ̀ àwa ká ń sọ̀rọ̀ mọ́ nísìn òjíṣẹ́ lásán àṣálàm là ń gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sọ̀hánàlá ìjà àgbélé mẹ́rin ọlọ́run ọba ní ibẹ̀ ọlọ́run ibẹ̀ lọ́ba dẹ́dà fi parí rẹ̀ because this is a family tó pọ̀ gan ó pọ̀ ibi àwọn ọmọ bàbá gan wọ́n fẹ́ mọ́ wọ́n fẹ́ lè mọ̀ mọ́ra wọn àbí nígbà tẹ́ ń bá wọn bíi thirty tẹ́ dín wọn thirty tẹ́ ń wọ bíi tẹ́ fẹ́ mọ́ wọ forty nǹkan báwọn so ẹ lọ́mọ pé tó mi rẹ̀ ti jáde lọ tó ti ṣe kínní nǹkan kan báyìí so látara bẹ́ẹ̀ because alágbọ̀yé bó ṣe lè wù kí èjì rẹ̀ kéré tó òun ló lórí torí wípé òun ó jogún ànábì ni sallallahu alaihi wasallam so látara bẹ́ẹ̀ òun ò gbọ́dọ̀ bá wọn darapọ̀ ẹ má balagbájá ṣe ẹ má balaka ṣe gbé tó dẹ̀ jẹ́ pé ó mọ̀ yìí pé òun ọ̀ jẹ́jọ́ lórí gbogbo orúkọ báyìí ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiamu ṣègbìyànjú lórí rẹ̀ bí bá ń ṣe gbìyànjú náà kó máa bẹ ọba adẹ́dà because yóò ní àwọn problems because nínú tí wọ́n sọ yìí náà àwọn nǹkan kan lè fẹ́ jọ gàtà ó lè fẹ́ jọ gàtà ó lè ṣẹ̀ṣẹ̀ gàtàgàtà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí wípé ó dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ní kó kó má dé lóòótọ́ àwọn nǹkan tí wọ́n fi ní kọ́ ọmọ dọ́dọ̀ wọn ó máa kẹ́fìn bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni nígbà mi sọ̀bọ̀tà uh, ìwọ ló fẹ́ ṣiṣẹ́ ìtorí iṣẹ́ tó fẹ́ ṣe yẹn ó mọ bó ṣe ó ṣe dira rẹ lámúre eh, àfikàrí rẹ ò ní já eh, gbogbo dúró sísìn rẹ ò ní dẹ́jú eh, pẹ̀lú gbogbo eléyìí Allah subhanahu wa ta'ala kì í rán yàn ṣẹ́ kó má fún yẹn ní fi tí ó fi jẹ so. Uh, torí ìgbà mi sàn. na and as an example uh, irú àwọn kan yẹn ti ṣẹlẹ̀ wọ́n ti kí àwọn èèyàn lọ bá ṣe gbá máṣá o pé ó ṣe báyìí fún lágbájá kó dàgbà tí lágbájá máa kú ariwo ẹ̀ ló ń fa ó dẹ̀ ti ní ohun tí wọ́n ti fà títí tó ti di pé nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n tàka síra wọn pé buhari ó ń tàn dẹ̀rí láàrin iye ìjọ tó dá lóòótọ́ so ẹni yẹn kẹ̀dẹ̀rẹ́ kò bàtà máa tó wá sí kò tún yọjú síbẹ̀ nígbà bá a bá ń ẹni jàbí ti kákú ni oríṣiríṣi àwọn ṣe síbẹ̀ yẹn. ó wá kí ẹni tó wá fẹ́ lọ kó wá máa kó ti pẹ́ pẹ́ à kó nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ kó wá máa wò pé ọ ó lè fi nǹkan tó ń jẹ fún ẹ ó lè ṣe kíní kan irú ẹni yẹn tó bá fún un ní nǹkan àbúlé ọ̀dọ̀ ẹni yẹn wọ́n ṣe lálejò ṣé kó jẹ́ ṣé kó má jẹ́ tẹ́lẹ̀ mọ̀pá nìyí torígbà míì ó lè jẹ́ pé bí ẹni yẹn ìbí ló dà yín pọ̀ ṣùgbọ́n Islam ò dà yín pọ̀ so àwọn ẹni yìí kẹ̀lẹ̀ rí o ti mọ̀ ṣe sí tó jọmọ́ bí kófòrò tó jọmọ́ bí ìkà. Hmm. tọ́kàn rẹ̀ ò bá balẹ̀ sí tó fún ẹ̀jẹ̀ fi ṣe sọ́dọ̀fà tọ́kàn rẹ̀ ò bá balẹ̀ sí tó fún ẹ̀jẹ̀ fi ṣe sọ́dọ̀fà.

àsìkò tí ń lọ ọba adẹ́dà lọ mà so èntì kò tí ì ṣe tán bóyá ilẹ̀ wọlé lọ ṣáájú mi ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí kìí sọ̀rọ̀ àlọ́ o ah ok mọ́sẹ̀lẹ̀ ọmọ àyà dìde gbogbo ìgbà tó bá lóun ṣe tẹ dáwà nínú masjid onítòun bá ti ní kóun ó fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí lóru lẹ́yìn ìṣáì ìyá ẹ̀ ó dẹ̀ dìde sóhun yóò lu òun wọ àṣùbà ni òun àmọ́ mi túpetúpe bíbá kẹ́mi òun pàtó sọ fún mi in my characteristic way mo ní ah ìyá arúgbó tún lù ọ lójú oorun ó ní ṣe kìí sọ̀rọ̀ eré lélẹ̀ ìfà mo ní kìí sọ̀rọ̀ eré lóòótọ́ kí n bọ̀ ló kí ni ìwọ náà ń wò tí n fi ń rí ọ lù ọ̀rẹ́ kí ni kò wọ́n ṣe mo ní ó ní olùwàláwò ahad kúlà ọ̀dọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fẹlẹ̀ kúlà ọ̀dọ́ bẹ̀rẹ̀ nas la yus'alu Allah wala yata'awwadhu almuta'awwidhuna bi mithliha nítorí jíṣẹ́ náà sàlá sàlám sọ̀rọ̀ wọ́n ní kúlù wallahu ahad kúlù azabi falaq kúlù azabi nas èyí fi nǹkan kan bẹ́ lọ́wọ́n ọba tó tó sóra mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí lè fi nǹkan wá sọ̀rí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tó tó sóra mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tó gbọ́ ẹsẹ̀ gbà sílámù lánàá gan tẹ́ ẹ bá kọ́ fún pé kọ́ máa kà yóò ti lè kà títí èyí bí tọ́lọ̀ sílámù tọ́lọ́wọ́n ọba fi gbogbo ẹ̀rọ alọ́rùn tó mo ní tó ibo ló fi a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa sí má ka rẹpẹtẹ má ka díẹ̀ ká má ka rẹpẹtẹ oní kò burú lọ́ba bẹ̀rẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀rẹ̀ bí àwàdà ó kí ṣàìtàn níjọ́ kejì lóòótọ́ nìyá bá tún dé lóòótọ́ but game wa change this time around ó lu ìyá yẹn ni tí àgbà tí alifájà rí fẹ́ tó lọ ìyá yẹn ni má pa mí lójú oorun kèésì kèésì àlọ́ là ń pa yìí o oorun tó ṣẹlẹ̀ gangan ni o ńgbà tí ó wá ní láti gbà yẹn nìyá yẹn ò ti lè jáde mọ́ ó wá díjọ́ kan wọ́n wá ń kọjá lọ yẹn ẹ̀ wá lè jáde wọ́n á ní kí wọ́n ké sóun lóòkan ni òun èpo o àwọn ń ṣe ń po o ó sọ bẹ́ẹ̀ kèésì kèésì story o ọ̀rọ̀ gidi ni òun náà wá ní à ìyá tẹ́ ẹ̀ bá jáwọ́ ibi tẹ́ kù sílẹ̀ wà yẹn mo ní ẹnu rẹ ti tọrọ ní lórí kéèké oníbẹ̀ẹ́ ẹnu ti tọrọ <laughs> so tí ẹ bá ní ó ń wà lóòótọ́ but eh, Allah subhanahu wa ta'ala bí àpèjúwe rẹ̀ ni wípé wọ́n dẹ ajá sójú ọ̀nà ẹni tó dẹ ajá sójú ọ̀nà òun náà lọ sọ fún yín pé kó má já sùn ẹ so Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan yìí wa ja'alna ba'dakum li ba'di fitna atasbirun wa kana rabbuka basira so kò lè yẹ kó díẹ̀ lọ́wọ́ ó ṣe gbìyànjú tiẹ̀ anything tí ọba adẹ́dà bá fẹ́ mú wá ládàáwò ìwọ náà ló mú wá bá mú so ọ̀ náà torí ó ọmọ ya ó ṣe délé ọkọ báyìí lọ́nà ó ní kì í tiẹ̀ ṣàlà bí ìgbà wọn jíun pẹ́pẹ́pẹ́pẹ́ ni oúnjẹ lọ́wọ́ á jẹ́ ń bí o ò ní bímọ. oṣù kínní bọ́bá ti di pé nǹkan dúró sí lára báyìí ó ní nǹkan tẹ̀wọ̀n mọ́lẹ̀ lójú oorun yọ wálẹ̀ wọ́n fi ṣe báyìí fún bíi oṣù mélòó kan wọ́n fi ń ọdún kan ah, kí ló ń ṣẹlẹ̀ wọ́n lọ sọ́dọ̀ àwọn afa àwọn afa yẹn sọ fún yín pé ṣé bí chẹ́ǹjì wà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ lọ sí múra lọ ké pe ọba adẹ́dà àwọn fáwọn tún búra wọn ni wọlọ́ọ̀hì àwọn ò rí nǹkan kan tí tètè mú kí àdúrà tètè gbà bí irú bẹ́ẹ̀ lọ ìmọ̀ kọ́ lọ sí hajj tàbí kọ́ lọ sí múra ó dẹ̀ gba múra lọ lóòótọ́ ìgbà tí ó dé lóòótọ́ àwọn tí wọ́n fún lẹ́tà náà àwọn tó wọ́n ní alhamdulillah ó bímọ báyìí oríṣiríṣi ó báyìí alhamdulillah ó lè ti bímọ lóòótọ́ tó ti bímọ bíi mẹ́wàá nìsín ẹ ọmọ <laughs> mẹ́wàá so ọ̀n tẹ̀lẹ̀ lóòótọ́ láṣẹ but kì í ṣe tí mùsùlùmí ọ̀ yẹ kó distract attention òun tí ó wàá fira rẹ̀ sínú àwọn ẹ̀wọ̀n nǹkan wọ̀nyí lára ṣé ọba adẹ́dà ṣé kò jẹ kò wá akbar mani. wá akbar so ọlẹ́ ní kápá lórí gbogbo ẹ̀ so òun láṣà di òun láṣà bá òun ni take care gbogbo rẹ̀ kì í wá ṣe ti mùsùlùmí ọ̀ àmọ́ sá kíjókíjó ó sì tí ò wá fi ní jẹ́ kó ṣe ti tọba rẹ̀ dà láà èyí ń ṣe tẹ̀lé sotiye wàyẹ káàdù lẹ́dí iná káfọ̀rọ̀ lẹ́yìn zokú ní kabi abusọ́rì lẹ́mọ̀ sẹ́mi ọ̀dí kan wàyẹ kúlù ní iná wọlé mọ̀jìnnú àwọn wọn fẹ́ wò pa wọn fẹ́ wò jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà pa àgbà tí ó ní iná bẹ̀rẹ̀ sí dàbọ̀ láti bí òkè Uhud bí ìgbà tí wọ́n fẹ́ pa òun. débi wípé òjíṣẹ́ náà sàn sílá ó súnmẹ́yìn ìgbà tó súnmẹ́yìn bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ Jibril sọ̀kalẹ̀ oníyá Muhammad kúl onímọ̀ọ́dà àpò قل أعوذ بكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرى برا من شر ما ذرى في العد ومن شر ما أخرج أخرج منها ومن شر ما أعوذ بكلمات الله التامة التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرى برا من شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر ما ذرى في الأرض ومن شر ما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن ونبغى نشيل شيء تنبعي إنها هي قوالة ببوكو so istiaz yani iltija billah subhanahu wa ta'ala ọba àlera lásàdì òun náà ló dé àwọn ajá ilẹ̀ òun náà ló lè mọ bó wọn ṣe mú wọn so òun náà ṣe clear wọn so kọ́ clear wọn so but agbọ́dọ̀ sadi agbọ́dọ̀ sadi sada wà yóò ṣe kó kò ń ṣe ń tó yẹ kó mú cause your necessary distractions fún mùsùlùmí because it's not an issue kí ni real issue Allah òun gan ni issue mọ́jà àríbínú rẹ̀ fà á mọ́ra foríjìn wa bí tá a bá kù sí bá a sàmójúkò fún wa òun gangan gangan ni iṣu kọba adẹ́dà kó gbà á lẹ́rù. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa

ó lè wo òkú wò kọ́yẹ́ pé látara bẹ̀ wàhálà dídé ó lè sọ̀sọ̀kúsọ tasabunahu ayyina wa huwa inda Allahi azim ó lè mọ òkú nǹkan kékeré ni bọ̀dé níwájú ọlọ́run ọba tóbi ni ó lè fìyàn sí ẹ̀yẹ ó lè rorokuro tó yẹ pé látara bẹ́ẹ̀ yóò di wàhálà so nínú nǹkan tí yìí máa jẹ́ kíkọ́lẹ̀ ó dínkù wọn ni kathratul istikfar kí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar. Ah tí n bá ti ń ṣọ̀pọ̀lọpọ̀ istikfar kó máa kó máa ka Quran then kó máa gbààwẹ̀ náà àwẹ̀ owó máa ń láti súnmọ́ lọ́wọ́ àwọn yóò máa mú ìgbìyànjú wa pẹ̀lú ẹ̀ṣẹ̀ ní máa ń fa ìkọ́ rẹ̀ torí ìgbìyànjú ìkẹ́ni tí ẹ̀ṣẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ìkẹ́yìn ọmọ bọ́ díẹ̀díẹ̀ tí ó fi bọ́ tán kọ́lọ́n má kọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ló fi jẹ́ pé kẹ́tẹ́tẹ́lẹ̀ istikfar ọmọ ọmọ ń jẹ́ kí yẹn ní sísun ọba adé rẹ̀ dáadáa sọláta lẹ́lẹ́bí kẹ́tẹ́tẹ́lẹ̀ istikfar gbogbo wọn yẹn ọmọ ń ó lè wẹ̀rí fín sí ẹni tí ò yẹ kí o wẹ̀rí fín sí látara bẹ́ẹ̀ gbogbo ohun tí òun tí ọlọ́run fi kẹ́ ẹ tó ń fi ń ṣẹ̀rí fi hàn ọlọ́run dẹ̀ gbà ọmọ ìṣẹ̀lẹ̀ a àwọn ọmọ ìyá tó há Quran tó yẹ pé látara pé ó ṣe bákan ságbàlagbà kan ó gbàgbé Quran ó ní láti tún tún àlè gbàgbà tó tó dáhùn fún àwọn bíléèrè ó gbogbo nítorí wọ́n chẹ́kì gbogbo ẹ̀ ó ní òun ò rẹ́ṣẹ̀ kan wọ́n ní ta nínú tó insult ibi tí orí tiẹ̀ náà ti pé wálé nù ah, tó insult ẹ̀ sẹ́gbẹ̀ẹ́. tó fi jẹ́ pé mo jẹ́rọ̀ ní pé ọlọ́run ọba kẹ pàlágbóyè kan díẹ̀díẹ̀ èyí ò ṣe excuse fún ẹ kọ́ wa máa ṣe kàràkàrà kọ́ wa máa fi ojú bíntín wo ọmọlàkejì ojú jọrọ ẹni lójú jọrọ ẹni lójú ìmọ̀ bí kíburú gbéraga tọ́ tọ́dẹ̀ jẹ́ pé kí lọ́ba rẹ̀ rà sọ ó ní aṣọ ọlá òun ni ẹni tó bá gbé wọ̀ wọ́n ń lọ́ṣọ́ mọ́ òun lọ́rùn ni òun ọ̀dẹ̀ jẹ́ kó yẹ pé kò tó bẹ́ẹ̀ so gbogbo àwọn ọdún kan báwọn ni ẹni tí ọba ní ma gbọ́yé tó fẹ́ ṣe dá wa tó jẹ́ tọ́lẹ̀bẹ̀rẹ̀ ilé lọ́kọ́ gbọ́dọ̀ ṣe gbìyànjú lórí rẹ̀ kó lè bá àròkọ járí kó lè bá kó lè bá aṣoríire torí ọ̀gọ̀rọ̀gba míì ẹlòmíì ó ké ó ké gbogbo ẹ̀ náà information ni ó kàn jẹ́ fún un torí pé kí ni kò ní wúlò fún àní rí effect ẹ̀ lára rẹ̀ iyì kéwù díẹ̀ ní wípé ká rí effect ẹ̀ lára rẹ̀ because tójò bá sú tí ò bá rọ̀ kí láǹfààní ẹ̀ ìrọ̀ òjò ń ní ìmúlò kéwù kọ́ba alẹ́ la fi kẹwàá. um, láti ọ̀dọ̀ àwọn obìnrin ẹni ní tí obìnrin ìyàwó ilé tó bá ń ní ilé mi pé òun ò nífẹ̀ẹ́ ọkọ òun mọ́ pàápàá àbò ń rí gbígbà pé òun ò kò rọrùn lọ́rùn láti bọ̀wọ̀ fọ́kọ àti nítorí bá fọ́kọ yẹn kò dàbí mọ́ lára kò kò kò kò dúró sí lẹ́mìí wọn bíi ti tẹ́lẹ̀ àti bàbára ọkọ àti tọ́láṣẹ kò dàbí ti mọ́ wọ́n ní ohun tó wá ń lérò pé ń fa nǹkan yìí làwọn nǹkan kan tọ́kọ ti ṣe sẹ́yìn ti tẹ́lẹ̀ ọ̀hún la àárín yẹn bóyá láàárín àwọn méjèèjì ni àbáwọn nǹkan míì tí ó ti ṣẹlẹ̀ látọwọ́ ọkọ wọ́n sọ pé àwọn nǹkan míì tọ́kọ yẹn ti wù níwà látẹ̀yìnwá tẹ́lẹ̀ àbáwọn nǹkan míì tó ń ṣe lọ́wọ́ nísìnyí ló ń jẹ́ ìkórira yẹn kó máa wá tínú ò dẹ̀dùn sí àwọn òṣèṣì yìí wọ́n ní ṣé kó pe ọkọ jókòó kó bá a sọ gbogbo àwọn nǹkan yìí pẹ̀lú èròǹgbà pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba á gbọ́ ohun tó ń bá bá a sọ á rẹ̀ yí padà ní àbí báwo àbí àti pé kí ni ohun tó lè ṣe láti lè tún fi dáná ìfẹ́ yẹn tí a fi dàbí ti tẹ́lẹ̀ láàrin òun àtọkọ. na nasiha dẹ ni lọ́kọláya gbọ́dọ̀ fúnra wọn ní nasiha tọkọ ń bá ń hùwà tí ì ṣàrẹ ìyàwó gbọ́dọ̀ pe àkíyèsí ẹsìn ah, ọkọ mi ah, ọkọ mi báyìí báyìí báyìí báyìí kí wọ́n bára wọn sọ̀rọ̀ torí wípé kò sí relationship to close bíi bíi relationship lọ́kọláya aha kí wọ́n bára wọn sọ̀rọ̀ kó pàkíyèsí ẹ̀ sí kó tún máa bẹ́lọ̀ fún kó máa bẹ́lọ̀ fún kó náà wá ní yẹ̀mí ìforíjì wípé torí tó ti ṣe sẹ́yìn yẹn kó má wò wípé torí pé tó ti ṣe sẹ́yìn yẹn òun náà wá lọ́ọ̀kì ọkàn ara rẹ̀ wípé òun náà lè ṣiṣẹ́ ọ̀sán tí ó lè ṣiṣẹ́ but kí wọ́n máa bára wọn sọ̀rọ̀ kó fún nínú sí a kọ́ bẹ́ẹ̀ náà fún gbé kọ́ lọ́wọ́ kó gbọ́ sódì and uh, kó dẹ̀ lẹ́mí ìforíjì kó dẹ̀ máa bẹ́ẹ̀ lọ́wọ́ fún un. lànà sọlọ hàì torí kí wọ́n ṣe àtúnṣe láàrin ara wọn ó bẹ́tà ju wípé kí wọ́n sọ pé káwọn túká lọ. Number two. Assalamu alaikum tala wa rahmatullahi. Wa alaikum assalam tala wa rahmatullahi. Jazakumullahu khairan. Wa jazakumullahu khairan. Naam lórí àwọn askẹ́rù tí ǹjẹ́ èèyàn lè kún àwọn ọmọ ní askẹ́rù kan pé irú askẹ́rù eh, sabah wal masa pé tí wọ́n bá ti kírun tán kí wọ́n ṣì kéré kí wọ́n jọ máa ṣe fún àwọn àgbà díẹ̀ so that wọ́n lè mọ wọn lára kó tó di pé wọ́n máa ṣe lọ́yẹ̀ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni ó mú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ó mú nínú masjid kan tí wọn bá tí ì gbọ́yé náà kí èèyàn máa fi gbèsè wọn lẹ́nu náà tí wọ́n fi gbọ́yé ó mú bẹ́ẹ̀ ah. torí ti sẹ́nà sáà sínú àṣírí ẹgbẹ́ láwọn sáré lọ́jọ́ lánàá lọ́jọ́ lánàá bẹ́ẹ̀ ó mú. bàtí wọn bá ti wá gbọ́yé tó olúkálukú bá ti mú ta olúkálukú ó mà ṣe tiẹ̀ because ìjọ ìdáṣẹ́hun ló bú pàtàkì. irú àwọn ọmọ yẹn tọ́jú ọmọ kéékèèké yẹn ṣe tí táìmù wo ni èèyàn lè dá wọn dúró pé kí wọ́n fi mọ́nà ṣe papọ̀. ṣé o rí ọmọdé. nà gbogbo nǹkan lè rí lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀. aha ó jókòó tì wọ́n ó jókòó tì wọ́n torí kọ́ àrínà ọmọ ya tó bá jókòó báyìí lẹ́yìn fajr ó lè ka jùsù mẹ́fà kó tó dìde ìgbà tí wọ́n wá ń bilé rẹ̀ ó ní wàláì kèé ṣe kèé ṣe mímọ̀ sí òun àwọn òbí rẹ̀ ni bàbá rẹ̀ ó make sure kó o ní dìde wà fitọ́ bá parí tó ń tẹ́ ti fún un tí wọ́n mọ̀ lé lọ́wọ́ àfi kó parí rẹ̀ kó tó dìde sọ wá ti di tó mara so téèyàn ò bá tètè so ọmọdé mọ́lẹ̀ báyìí eré ọlọ́run fi ó fi ṣe àdánwò fún wọn ó dẹ̀ fi rọ̀ wọ́n lọ́rùn gbogbo bí eré náà ni wàá ṣe mú nǹkan wọ̀nyí tí wàá máa fi wàá máa fi tẹ́ńpẹ́lẹ́ tẹ́ńpẹ́lẹ́ yóò wá di ti yóò fi di pé yóò mọ lára àrí ọmọ kan báyìí torí pé wọ́n fi irú eléyìí kọ ó lé belief <laughs> ó ṣe parí primary school báyìí ọlọ́run ò ní lọ secondary school wọ́n ní kí ló dé ọlọ́run òun fẹ́ hákùnrán ni wọ́n ná màmá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n kàn wojú ara wọn báyìí torí wọn ò ro kan rẹ̀ ro kó pàápàá pélé òun fẹ́ kọ́kọ́ yẹnjú kùnrán náà tán alhamdulilayi ó ti yẹnjú rẹ̀ báyìí ọ̀sẹ̀ wa parí padà secondary school padà <laughs> so wọ́n máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so òbí ó dẹ̀ tún máa bẹ́ lọ́hùn torí iṣẹ́ owó wa ni wọ́n sórí bójí wa ńlá wọn wa tígi bá wọ́ tígi bá gun the same thing ni o tó bá wọ́ náà ní gbígun yorùbá ni pé ó gun ó tẹ̀kọ́ tígi bá tẹ̀kọ́ ṣé bòjì rẹ̀ máa straight ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó bí kọ́kọ́ mójútó tí máa ń ti ń bímọ òun ni pé àárín àtọ́lọ́wọ̀n ọba kọ́mọ túnṣe kọ́ máa ṣọ́ kọ̀kọ́ rẹ̀ kọ́ máa ṣe dáadáa ló fi jẹ́ pé àwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà Abdullahi bin Mas'ud radiyallahu anhu tó bá dìde lóru tó máa ṣe kíyàmù lẹ́yìn tó bá gbogbo ẹ̀ yóò wọ ọmọ rẹ̀ lórí ibùsùn wa ní torí rẹ̀ là ń fi ń ṣe léyìí o sọgbọ́n odindi anabi ọlọ́wọ́n ọba méjì sallallahu ala nabiyina wa alayhi ma ọba adẹ́rẹ́ àni kí wọ́n dìde kálọ̀ ọmọ ṣiṣẹ́ kárakára kílé kan wọ́n bá wò torí pé kíni ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn kan wà kí ló bá rẹ́ra sọ ó ní wa kana abuhuma saliha torí pé bàbá wọn òbí wọn èèyàn rẹ ni iṣẹ́ rẹ ò dẹ gbọ́dọ̀ gbé ló fi jẹ́ pé òbí ó dúró déédéé pẹ̀lú ọba rẹ́dà látara bẹ́ẹ̀ gbogbo ohun tó bá tọrọ fáwọn ọmọ àtàwọn àrọ́mọdọ́mọ ọba rẹ́dà ò ní jẹ́ kó kó miss kọba rẹ́dà kó kó bá tún àṣe ló fi jẹ́ pé ah, nínú dùá. Sayyidina Abubakar radiyallahu anhu òní wípé wọ́n láwọn bá ìkẹ́tọ̀ kẹ́mi jẹ́ mórí rẹ̀ má jẹ́ ọ̀bọ ṣe dáadáa fún mi àtàwọn ọmọ mi ọlọ́run bá dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ah, ní ọlọ́run fi tí kò wọ́pọ̀ tí fi kẹ́ ó fi kẹ́ Abubakar Siddiq radiyallahu anhu àwọn òbí rẹ̀ gba Islam àwọn ọmọ rẹ̀ gba Islam àwọn ọmọ ọmọ rẹ̀ gba Islam gbogbo wọn ṣe Islam níṣẹ́jú rẹ̀ kó tó lọ ọlọ́run fi ó fi ó fi tònú ó fi pọ́n alẹ́ kọ́mọ́sá àti pọ́n àwọn náà lẹ̀. ẹsẹ̀ lórí téèyàn bá ṣe um, jámọ̀ salatu zoro àti asiri. askẹ́rù um, asiri ìyẹn pé askẹ́rù téèyàn máa ṣe ní wọlé lẹ́yìn asiri ṣé gbàtẹ́yàn ṣe jámọ̀ ẹ̀ ṣé yẹn lè mú wá rẹ̀. wọ́n lẹ́ńtà abẹ́ lórí tí ń sọnu wíjẹwíjẹ lọ́fẹ́ sọ ògbódoro ètò jẹ́ ògbólógbò àdìkárò gan àti ṣe táìmì tàwájú rẹ̀ kílò ó ṣe náà ni ó ṣe náà ni àwọn àdìkárò yẹn náà ó ṣe papọ̀ ni ó ṣe papọ̀ ni. ẹ̀jẹ̀ wọ́n bí nawafil náà clear. bẹ́ẹ̀ni nawafil náà clear nawafil lẹ́yìn rẹ̀ náà ó ṣe lẹ́yìn rẹ̀ so kò sí. ìzọ́ fún un lọ́wọ́ fẹ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ àfa ńlá bó ṣe mú wá nínú alimajumau ṣeré muhatab imaamu nawawi rahimahullah mutawasa pé àwọn akáàrùn yẹn àtàwọn nawafili yẹn lẹ́yìn jẹ́mu náà lẹ́yìn ó mú wọn wá. ní irun tó fẹ́ jọ àwọn béèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ẹ̀ẹ́rẹ́ lomi kì í ṣe ti pé bí a torí dáhàwá àbí nǹkan à ń lọlé ọdún fẹ́ yọjú sílé nǹkan kan tó bá ní à so ìwọ ń lọlé ní àmọ́ ń lọ jẹ́ ẹran ẹ sílé ìwọ ò lọ ní èmi ò lọ kí ló dé à ah, ìlágbájá tó lọ ní ọdún ni ìgbà tó máa dé business ò lọ dáadáa mọ́ tàmẹ̀tò tó lọ ìgbà tí ó fi dé ọjà ò tà mọ́ hmm. ẹnìkan tó lọ àìsàn ló gbé dé ẹnìkan tó ẹ máa ra àwọn cases yẹn wọ́n ní ẹnìkan báyìí tó ra mọ́tò tó lọ kódà kò padà sípò ọ̀hún ló kú sí oríṣiríṣi a fẹ́ jẹ́ kí ẹni tẹ́ pé olóhùn ní mẹ́ni gan fẹ́ máa rú ah, ṣé kí wọlé wọlé tó ń bí àyídé kan bí lẹ́nu àlùkà a oríṣiríṣi ayé wà pé ẹ má fọ ara yín para yín kankan ṣé irú nǹkan yìí ṣé irú bẹ́ẹ̀ ṣe ṣàlàyé lákọ̀ọ́kọ́ náà ní ká mú ni àbí kí ó hàn máa pè wọ́n lórí fóònù kó máa gbá láfíà wọn. náà irú nǹkan báyẹn ṣẹlẹ̀ bí ó kì fún wa ní personal eh, eh, experience bá a ṣe wà lókè lọ́jọ́ wọn kò báyìí làwọn ń sàlẹ̀ ń bí ok jíngbójíngbó dẹ̀ làwọn ti sàlẹ̀ ń bí náà ìyá ìyá ìyá bàbá bóòlù ti fẹ́ ṣe sí so ìṣesí ò dẹ̀ bára mu àwọn oríṣiríṣi dẹ̀ wà ń bẹ̀ àwọn ọmọ gàmbarí àwọn ọmọ kìnìún yẹn oríṣiríṣi yẹn ọ wà ń bẹ̀ àwọn ìṣesí gbogbo ń tó wú jáde ó dẹ̀ wà ń bẹ̀ but kí ni bàbá máa ń sọ ẹ gbá àkàrí yín mú ẹ ka kúránì yín ẹ máa dìde lóru yín ṣé àwọn nǹkan tí wọ́n ń sọ yìí ṣé wọ́n lọ́gbára jọba adẹ́dàá lọ ni ẹ̀kọ́ tí wọ́n tí wọ́n fi kọ́ wa nù alhamdulilah pẹ̀lú rẹ̀ sí wẹ̀ lódodo tá a bá ti ẹ̀rí ètò jáde wá pé ó fẹ́ ọkàn tanra rẹ̀ ni débi pé ọ̀rọ̀ nínú àwọn kéèké náà ni ah, àbúrò rẹ̀ lè wàá kàn kú dànù sẹ́mi tí ẹ̀ máa pọ̀ wò àjá ẹ̀ wà ṣá ìgboyà yẹn wọ́n fi sí ó ṣe mùsùlùmí rẹ̀ nù àmọ́ iyì rẹ̀ àfìgbà tí àwọn ń ṣe dá wa láǹgbẹ́ ẹ̀ so ohun tí wọ́n fi ń kí wa láyà ni so tá a bá ní à ń bẹ̀rù gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa ní pé ìwọ wa ṣé wọ́n ṣe ẹ̀dá yé ni rẹfúrí ni wà náfa táwa náà ọba tún wá lè fọ́lọ́ òfin then Ah, ní qualification irọ́ là ń pa láti àwọ̀ so a ní tiẹ̀ ṣe bí ìgbà tí wọ́n wà torí pé kí ni a ti so wọ́n mọ́lẹ̀ pẹ̀lú àwọn akar wa pẹ̀lú déédé wa pẹ̀lú gbogbo nǹkan wa pẹ̀lú sadakati wa pẹ̀lú sísúnmọ́ Ọlọ́hun Ọba wa pẹ̀lú gbogbo nǹkan wa báyìí so that uh, àwọn aládẹ correct ẹ̀ torí gbogbo ohun tí wọ́n mú dání ṣirikiyat ni ṣirikiyat ni so tá a bá súnmọ́ wọn láti pè wọ́n láti jáwọ́ ń bẹ̀ eh, ta ló fẹ́ súnmọ́ wọn. so um, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi kọ́ wa sallallahu alayhi wa sallam pé eh, inú hadithi Aisha n kò ní ọjọ́ anha pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kò kínú kan kò jókòó ṣe sọ báwọn èèyàn sọ̀rọ̀ àbí kó ka quran àyàfi kó sọ pé subhanakallahu wa bihamdika ṣẹlẹ la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kótó di pé ó dìde kó n bẹ. now ti. torí gbogbo àjọ ló jẹ́ yóò jọ gbogbo ohun tí ò dáa bẹ̀ yóò wá jẹ́ ló ń tẹ̀ tó yẹ pé ohun tí ò dáa yẹn ọba adẹ́dẹ́ ó fi fàforíjì yóò wá jẹ́ kí gbogbo kíní dáadáa yóò sọ di dáadáa tí ó di tí ó jẹ́ àtẹ́wọ́gbà tó fi jẹ́ pé gbogbo àsìkò téèyàn lò yẹn èyàn ò fi ta loose tọ́ba dẹ̀ fi mú aṣáájú ẹ̀dá sallallahu alaihi wa alihi wa sallam tọ́ba fi ń sèyún <laughs> àwa wa ń kọ́. Eh. now nígbà míì sà eh. pàápàá jùlọ láàrin lọ́kọláya ah. eh, bí a tán bá láṣepọ̀ bóyá wọn kótó di pọ́n méjì ti di lọ́wọ́ ẹ̀ ń takùrọ̀sọ àbọ̀ ń discuss kankan hmm. àbọ̀rọ̀ kan hàn tiẹ̀ jẹ́ ẹ̀hẹ́n hmm. ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ torí gbà mí bákan jùlọ obìnrin ọmọ ń mọ̀mọ́ sẹ́ẹ̀tì àwọn ọ̀rọ̀ kù hmm. sí táìmì yẹn. bẹ́ẹ̀ni torí àsìkò tó kọ́ gbọ́ nìyẹn obìnrin tó bá pọ́n ní ọ̀sẹ̀ yùn torí àsìkò tó kọ́ listing sí nìyẹn torí ó ní bùkátà. so náà wọ́n ti wá ṣe tán wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wá gùn lọ kán wá dìde wọ́n fẹ́ ṣe subhanakallahumma ṣé kí wọ́n torí pé àwọn wà junub kọ́ máa ṣe subhanakallahumma ni àbí kí wọ́n ṣe kí wọ́n dẹ̀ lọ́wẹ̀. ìwà ní junub tàbí any state kò dín mùsùlùmí lọ́wọ́ àti ìṣèdíkìr torí wípé òjíṣẹ́ náà sàásánà kò sígbà tí ìṣèdíkìr àsìkò téèyàn kàn lè ṣe díkìr ni wípé ìgbà téèyàn bá wà lórí qada al-haja tàbí téèyàn bá wà ní hóhó ní tí ó ṣe ni wípé gẹ́gẹ́ bí lọ́kùnrin ọkàn ra fi kan ra tètè bóra láti ṣe díkìrì tí wọ́n ṣe. the same thing náà ló mú tí wọ́n bá sùn gbàgbé tí wọ́n wẹ̀ kí wọ́n tó sùn tán bá jí láàárọ̀ àwọn àfikàrò ẹ̀ máa ń kan lóru àti wọn ni jazakumullah number three. Hmm. torí eh, safeguard wa ni gbogbo àwọn àfikàrò yẹn ni àfáàfin pé ní hesnil muslim eh, ìṣọ́ eh, bọ́ǹkà ni fún mùsùlùmí tá a ṣe tá ní òfin ní jẹ́ tí òfin ní ráàyè wọlé àtàwọn ọmọ ogun rẹ̀ èmi kọ́ náwó sí ẹ̀dọ́ náwó sí. salamu alaykum. wa alaykum salaam tula. ẹni tó bá lọ hajj. tó wá já sí pé ó ṣèrànù nínú hajj ẹ̀. nínú hajj lọ́hùn. bẹ́ẹ̀ni. ok bí àwọn tó ń tẹ́gbẹ́ wọn parí hajj wọn tó ń jó fújì ọkọ ti ṣe àwọn kọ̀ọ̀kan bíi síwájú. Hmm. ẹẹ ọgọ́rọ̀ tó ń fà àwọn tá a rí blame jù wọn làwọn àfáà tí wọ́n bá wà lágbo wọn ìdí tí mo fi sọ yẹn ni wípé wọ́n ní wọ́n fẹ́ ṣe lecture hajj wọ́n wá pe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà kó ṣe ṣìtì fún wọn àwọn tí wọ́n wá tí wọ́n fẹ́ lọ hajj yẹn àwọn tí wọ́n lówó ni àwọn ìyálọ́jà aṣọ tí wọ́n wọ̀ wá bẹ́ẹ̀ wọ́n máa rí ìhòòhò wọn lára ní ibẹ̀ báyìí kedere wọ́n á wò pé ah opportunity ni ó ṣe wáàsí fún wọn gan ìtumọ̀ hajj tí wọ́n fẹ́ kéèyàn ṣe implication rẹ̀ téèyàn ò bá ṣe dáa ní tí ó bì téèyàn bá ṣe dáa ní tí ó bì ó tún wáá jẹ́ wọn ó gbọ́ yé pé tó bá tẹ̀ jẹ́ pé ọjà lẹ fẹ́ lọ tà lọ́hùn ọmọ adẹ́rà ni ó jẹ́ kẹ́ jèrè náà ẹ kọ́kọ́ mú tiẹ̀ gbọ́ kó lè bá àjẹkẹ́ jèrè in the end ó lè believe ńgbà tí wọ́n máa padà bọ̀ ní ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin yẹn ti ń lo socks wọ́n ti bọ́tíọ́mà ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kó wọn lọ wọ́n fẹ́ lọ gbé báàfù lẹ̀ tí wọ́n fi gba real tí wọ́n fi gba dollars ni wáàsí sìnrìnrìn tí ó fi jẹ́ kó wọ́ jáde ni wọ́n fẹ́ ṣe fún wọn ní nínú àrídó ní honourable abdulhakeem yẹn kì í ṣàrẹ̀ mo tiẹ̀ rò pé ọ̀rọ̀ gidi ló fẹ́ sọ torí pé kí n tẹ́tí sí i kí n lè bá a báyẹn sọ̀rọ̀ kí n ló ṣe àwọn onísúnàsúnà yẹn ló kó sí ìkíní wọn ò jẹ́ káwọn orówó báfù gbà àbúrò àwọn onísúnà súnà yẹn abásọlé wọn ní súnà lélẹ̀ súnà lélẹ̀ súnà ah, wọn á òbí eléyìí ò tiẹ̀ kó wá sí agbo hajj aslan so gbogbo orú nǹkan máa yẹn èyí náà ntọ́ ń fa nìyẹn torí ẹni tó bá fẹ́ lọ hajj ntí kọ́kọ́ yẹ kó mójútó ni pé àwọn wo ni wọ́n lè tọ̀hún sọ́nà tóun fi ní ṣiṣe torí ṣíṣe àjíṣe ewu ńlá ni ewu ńlá ni ọ níbi tó ti fẹ́ blọ́ndà ibẹ̀ ló ti fẹ́ blọ́ndà ewu ńlá ni so nítorí wọn máa ń sábà fà á òun ni wípé àìní àgbọ́yé kí ni hajj jẹ gan ṣé yẹn nísìnyí ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama sọ pé kó wọn sáré dẹ́sẹ̀ kan náà kọ́ lẹ́hìn wọn fi ṣírò gbogbo ẹ̀ mọ́ra wọn tó possible hajj sí àpèjúwe ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama yẹn so gbogbo orun kan báyìí ni tó bá ti mẹ́hẹ̀ àṣìṣe wà àṣìṣe máa wá. Hmm. ẹni tó bá ṣe bó ṣe ṣe yẹn ṣe tó bá fẹ́ tún ṣe. bẹ́ẹ̀ni. ṣé ọ̀nà máa fi ṣe replacement fún the first man tó fi. inshallah inshallah hmm. inshallah. No, asalaamualeykum wa rahmatulah ẹ ṣe kan ọlọ́run kò jẹ́ ká rí pẹ̀lú ìlànà ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa. naam mo fẹ́ ìtọ́sọ́nà lórí àwọn masail khilafiya bena lulama. so gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbà wá yànjú wípé ká gbìyànjú ká jẹ́ kí islam wa kó jọ tàwọn sálàfùnà sọ́ọ̀lẹ̀ wípé ìyẹn ni ó jẹ́ kí yóò jẹ́ sí gbà ẹ̀sìn wa jẹ́ so àwọn mọ̀sáìlì kan wá àkọ́kọ́ tí mo fẹ́ bèrè ni pé ṣé gbogbo mọ̀sáìlì kìláfíà ni a ní ìkìtìyà pé kóníkàlùkù mú pòsíṣàn àfa tó bá fi lọ́kàn balẹ̀ rárá àbúláwọ̀ ẹ̀ṣà. rárá tí àwọn sàbẹ̀ gan bá tí wọ́n bá ní fàǹfà lórí iṣu tẹnu wọn kò èwo ló súnmọ́ ná sójú. sotiyeba yìí nísìnyí because ta ni wọ́n rán sọlá sọlá sọlá so èyí tó bá súnmọ́ tẹ́kisì tó sọ jù látẹ̀lé masala ok ní jẹ́ kí n fún ọ ní example jẹ́mu ò ṣe jẹ́mu salawat ọ̀rọ̀ pọ̀ lórí rẹpẹtẹ but èwo ló súnmọ́ dodo jù kí ló súnmọ́ dodo jù ó ní kò sí safar kò sí khawf kí ni túmọ̀ rẹ̀ kò sí odor ló fi jẹ́ yí pé àfa ńlá al-Khattabi àti Mundhiri rahimahumullah rahmatan wasi'a wọn ni ìtọ́fẹsẹ̀ nílẹ̀ jù ní pé kò sẹ́ skills kankan nàbí sọ wípé obìnrin tí ó bá ní hájà láti fi ṣe jẹ́mù nínú ilé ó lè ṣe jẹ́mù anywhere àlèyé lè ṣe jẹ́mù eyín ló fẹsẹ̀ múlẹ̀ jù ló dẹ̀ ló fọkàn balẹ̀ jù torí pé kí ni ntí gbólóhùn yẹn túmọ̀ sí ni pé bìdú ni uzur kò sí uzur kankan ní wọ́n fi pé kí ló wá ó ní kò fẹ́ fara ní ìmọ̀ rẹ̀ kò sí lò èyí ò ní ó tẹ̀lé yàní síra èdè yẹn gan al-arabiyya al-mubin òun ló tẹ̀lé síra rẹ̀ kò sí lò irú nǹkan báwọn oríṣiríṣi ó lè tọ́ ọ bá wá wo gbogbo àwọn explanation mi yòókù ní tí ó fẹ́ máa túmọ̀ sí ó ní tààtìlì nusus wọ́n fẹ́ máa mọ́tàlá tá a bá dìde bá a fẹ́ kírun kí kókósẹ̀ kanra wọn àwọn fáàmì òní kò nẹ́sẹ̀sìrì sọ́abẹ́ tó sọ̀rọ̀ ó ní tó o bá rí bá a ṣe ń ṣe láyé rẹ̀ ó rò pé bóyá wọ́n fẹ́ so wá pọ̀ ni tó ń túmọ̀ sí pé òun ni wọ́n àwọn tí wọ́n fi rán nìyẹn ọkẹ́ mọ́tàlá ọ̀kan nínú àwọn àyàwó bá mi wọ́n ni ṣé dandan ni pé kí àwọn obìnrin kí wọ́n lọ kírun ní haram nígbà tí wọ́n bá lọ sí hajj mo ní ara kàábà ni kò gbé lọ bá wọn nínú ibi tí wọ́n bá wà kò gbọ́ mi yé ó ní ara kí n ṣàlàyé ah, mo ní ṣé wọ́n rí nínú wúmọ̀ yìí káfá kan wá sí hajj kó wá sọ wípé káwọn obìnrin máa kírun ó ní ara mo ní ok èkejì kí ló jíṣẹ́ sọ ó ní táwọn ìyàwó ẹ má kọ̀ fún àwọn ọba o. wípé kí wọ́n lọ sí masajid ó ní tí wọ́n bá ti ní látẹ́mnẹ̀rù ló sọ látẹ́mnẹ̀rù ẹ má kọ̀ fún wọn Bilal ọmọ Abdullahi ibn Umar rọdíyàrá anu anuma ó ní àwo kọ̀ fún wọn kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ ó wọ fitna tó ń ṣẹlẹ̀ nígbà yẹn nǹkan kan ló fi sọ báyẹn kí Abdullahi ibn Umar sọ èébú tó bu òbúyànrú rẹ̀ rí láyé pé a ò gbọ́rọ̀ ni àbí ẹ ò ṣe lárúbáwá ò gbọ́rọ̀ yìí látàmúnẹ̀rú àṣẹ ló pa yẹn ẹ gbọ́dọ̀ kọ fún wọn torí rẹ̀ ìyàwó sẹ́dínà Abubakar àsùbá àti ìṣá yìí mọ́sídìí ló ti ń kí bẹ́ẹ̀ náà ọ̀gọ̀rọ̀ àwọn ìyàwó òjíṣẹ́ náà sallallahu alaihi kì í tún ṣe yẹn nìkan <laughs> mo abílé rẹ̀ mo pẹ̀lú gbogbo nùsùsù yìí tó ọ̀rọ̀ pé àwọn àáfàá yòókù yẹn wọn ò ní gíra ni obìnrin tí ó lo perfume tó fẹ́ wá sí masjid kí ni wọ́n sọ fún kó lọ wẹ̀ ṣé wọ́n ní kó jókòó lé kí ni wọ́n ní kó ṣe tó bá wẹ̀ tán tó bá kó wá ṣe kí ni níbo barakallahu fik so mo ní nususu iṣẹ́ ndéyàn fífẹ́ nu àtọpọlọ tú ní tó ṣẹlẹ̀ yẹn ni wọ́n máa fi sọ yìí pé musannaf ibn abi shayba àti abdulrazak torí pé kó àwọn àtàrò jọ lórí báwọn sàbẹ̀ ṣe lo àwọn nùsùsù ọ̀rọ̀ jíṣẹ́ náà sàrà sàrà ó pàtàkì kí ẹ̀ fọ́ gbọdọ̀ kó tó di pé yọ̀ máa bẹ́ kí ẹ̀ máa bẹ̀bẹ̀ scout gbogbo orúkọ báwọn so gbogbo nǹkan báwọn lè ń ṣọ́ra fún tó bá ti rí pé ìmọ̀ rẹ̀ ò tí ì débẹ̀ ètò bá ti tẹ̀lé náà sùn jù torí pé al-ilmu qala Allah qala rasulu qala sahaba laysa bit-tamwih wa ma al-ilmu nasbaka lil-khilafi safa'atan bayna ar-rasul wa bayna ra'yi faqih na ètò bá tẹ̀lé nasuju ni kò tẹ̀lé. jazakumullahu khairan sallallahu alayhi wa sallam bákan náà lórí ẹ̀ náà lórí ọ̀rọ̀ bìnnà. so à ń gbọ́ tí wọ́n ní pé àwọn àfa kan ń àwọn ẹ̀rí yẹn sẹ́gbẹ̀ẹ́ pé kò. kẹ́mẹ́rì tó kẹ́mẹ́rì tí a fi gba sẹ́gbẹ̀ẹ́ wa. àwọn òrìgbó lẹ́tọ̀ káàkiri. bó ṣe yé wọn mọ́ ni bó ṣe yé wọn mọ́ ni. ìjọba kò wọ ọ̀fẹ́ rẹ̀. mọ́tàlá ntí àwọn afáàfi dè wọ́n mẹ́lẹ̀ jù ní pé ó ní tawaf ó ní bí ìwọ̀n ni pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú rẹ̀ tó túmọ̀ sí pé ọ́ ṣàlùwàlà kó tó ṣe tawaf bó la ṣe kíni sítàwá tálù àlàbájá ṣó tún bẹ̀rẹ̀ ni. àwọn nùsùsùpọ̀ báyẹn tó pọ̀ rẹpẹtẹ bá kan but ètò tọkàn rẹ̀ ọba balẹ̀ kó mú ètò bá ṣe pé kínní ṣùgbọ́n kọ́ mọ́ wa ta wàràwàrà ìpẹ́ ni tó rẹ́ẹ̀rì fún ti ń ṣe kó sọ pé òun fẹ́ẹ́ da ọ̀rọ̀ rẹ̀ nù. mọ́tàlá rọ́fù rẹ̀ dẹ́ ǹdẹ́kọ́lọ́ kọ́fù lè wọ́ rọ́fù ọmọ yà ń kírun ní Madina ẹnìkan tó lọ́hún ṣe súnà dẹ̀ mú lọ́wọ́ mú ó ní òun ṣẹ̀ṣẹ̀ sí ṣíà èkejì ń ta lọ́hún pé rárá eléyìí gan ni súnà ó ní lọ́ọ́ wo inú tó <laughs> ní nínú àwọn ẹni ẹjọ́rọ́ ẹnìkan bá a ní níbo ló ti rẹ́ẹ̀rí fún tó ń sọ olówó àánú hadith sẹ́yìn ò tó sọ ọmọdé sọ ó ní àmì lẹ́tùnú nàṣìbà. ó ká lọ síwájú àdó àwọn àfa wọn ó dìgbà tó bá dé wájú àwọn àfa wọn kó tó gbọ́ yé mùsíbà so ó wà bá rẹpẹtẹ kò síbi díje òsì ó wà káàkiri káàkiri bá tábà olúkálukú olúkálukú bí ló fi ń ṣe decision. Eh, number five number six oh, five that's one. masalan eh, ọ̀kan náà ọmọ ìyá lọ́wọ́ bá mi ó lè rúbọ̀rọ̀ kìí lọ́fẹ̀ẹ́ sọ ní ó ní. táwọn bá wò pé àsìkò mọ́gírìbì àti ṣáàfẹ́ kọjá ṣe ká àwọn kúkú lè kí ní àràfà tààrà ó wà gàríbù ọ̀kan nínú àwọn ọmọ ìyàtọ̀ ẹlẹgbẹ́ mi bẹ́ẹ̀ ni ṣéèkì ẹ ń wẹ̀sì àsìkò mo ní kí ló dé ó ní òun ọ̀gbọ́rú ọ̀rọ̀ báyìí rí nígbèsè ayé òun mo ní ẹ ó lè ti gbọ́ nísìn mọ̀nà àṣẹ mi ń kún ẹ wà. mo ní nǹkan sọnù mo wá bi léèrè mo ní ájì méjì lójú òjíṣẹ́ náà hàn sọ́làm ṣe ọlẹ́yọ̀ mo ní mẹ́kìlíbà àti ṣáà ń ti kí wọ́n ní Muzdalifa kó tó kúrò ní àràfà ṣáàsìkò ti kọjá ó ní bẹ́ẹ̀ ni tìṣá ìgbà òtí fẹ́ kọjá ó ní bẹ́ẹ̀ ni ìgbà yẹn ló tó wá ń sí ẹ wọ́n láwọn afá àyàpá mo ní ọ̀rọ̀ àwọn afá là ń sọ àbí tó wọ́n wá ní. ṣé ọba jìjẹ ṣá mo ní wọn sọ pé ọba jìjẹ bọ̀tọ̀ ọba bí ìṣesí rẹ nínú hajj bá ṣe sún mọ́tò jíṣẹ́ náà sàlám sí bẹ́ẹ̀ ni ó ṣe gbà sí gbódì bíi tìrún náà ni. rọ̀nì sọ́lù kọ́mọ́rọ̀ ètò mo ní wòsàn lé ó ní kùdú ẹni mọ̀nà síkàkùn báyẹn ló lọ ara rẹ̀ ṣẹ̀ tó wá balẹ̀ ọ̀pọ̀ báyẹn lọ rẹpẹtẹ issues so <laughs> musiba. asalaamu <laughs> alaykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah. kọ́lá ń jẹ́ ká rí ọpẹ́ sọ. lórí dáadáa. so ìbéèrè mi ni pé kí ni Islam kọ sí family planning. sí. family planning. Islam ò fọwọ́ sí family planning either birth control or uh, family planning birth control ni, mẹ́rin ní ibi tàbí méjì ní ibi. Uh, planning ni wípé kó sọ pé ó space rẹ̀ àyàfi tí nǹkan kan bá ṣẹlẹ̀ táwọn medical medical personnel tí wọ́n rí wípé hmm, fún ìdí kan tàbí kejì ìmọ̀ yọ pa ọmọ lára tàbí yọ pa ìyá lára láti fi save ẹ̀mí medical personnel yẹn tó yẹ pé ntọ́pá yà lọ́wọ́ ọba tó dẹ̀ mọ́ tó tẹ̀ lódodo tí mm. ọmọ bẹ́ẹ̀rẹ̀ òṣì ìròrí yahudi islam. Mm. so ẹlẹ́kejì ni pé àwọn agbèrò àwọn àwọn agbèrò tó máa ń gbó lọ́wọ́ àwọn mọ́tò gbogbo pé ṣé èèyàn lè tó bá fẹ́ sí àárín chairman ni bóyá security. ṣé èèyàn lè kí ni ń ṣe náà so tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn pé. tíjọba ìjọba ló fi wọ́n sí. bí wọ́n ṣe wà kí ẹ ṣe pé ìjọba yàn wọ́n pé ẹ̀yìn máa ṣojú ṣe báyìí ṣùgbọ́n torí pé àwọn ni wọ́n jẹ́ tọ́ọ̀gì jù àwọn lọ lẹ́nu jù. àwọn ni àwọn lọ gbóná jù wọ́n jọ mọ burúkú ládùúgbò jù. so wọ́n ti wá gbilẹ̀ débi kí wọ́n tún wò pé àwọn ti civilize so àwọn èèyàn wá ń join ni wọn. so kọ́lọ́ ya ya aburú wọn kọ́lọ́ wọn bá wa fún ìjọba ní agbára láti kásẹ̀ wọn kọlẹ̀. so kí n ṣe nǹkan tí mùsùlùmí lè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ mùsùlùmí yìí tàbí rọ gbogbo bó ṣe júwe rẹ̀ yìí ò kì í ṣe ní mùsùlùmí ó ṣe ajẹnipa gbowó olówó àbí tó túmọ̀ sí ni àbí. so ṣé èèyàn lè kí mi lẹ́yìn àwọn àfa tó máa ń browse tó máa ń tẹ yẹpẹ. Hmm? tó o bá rí ibòmíì kó kírun bòmíì bẹ́tà. bọ̀ tí bùkátà bá yẹ kí yàn kírun lẹ́yìn wọn bẹ́ẹ̀ kí yàn kírun. bẹ́ẹ̀ni haramu ló ń ṣe. aleykum naa. yẹn. na. fún ilé yẹn ṣé o lè o nẹ́tọ̀. tó bá lè mú jẹ. àná bẹ́ẹ̀ ni ẹ ṣe ṣàlàyé yẹn gọ́ọ̀mẹ̀ntì ló ló ló fi wọ́n síbẹ̀. rárá gọ́ọ̀mẹ̀ntì ò sí wọ́n síbẹ̀. gọ́ọ̀mẹ̀ntì náà ń gbà. àwọn olóṣèlú ń lò wọ́n torí tí wọ́n bá dìbò láti fi dàbòrú jàǹbá wọn jọ ń tà fún jàǹbá ara ni ẹni mo sọ pé kọ́ lọ́wọ́ yà ọ̀yà wọn. sáàlẹ̀ sọ sáàlẹ̀ sometimes ẹnìkan béèrè nípa visa lottery ẹ̀rẹ̀ sọ pé máa explain fún wa lórí ẹ̀ uh, mi tẹ ẹ ma bá ṣe ṣe ni mo fẹ́ mo fẹ́ kí ẹnìkan ṣàlàyé fún mi ní pé kí ni wọ́n ń ṣe kí ni wọ́n fi ń ṣe báwo ni wọ́n ti ń ṣe kí ni wọ́n fi ń ṣe so inshallah next alukọ ẹ rán mi létí láti bíi saturday màá béèrè lọ́wọ́ wọn láti bẹ̀ tá a bá béèrè lọ́wọ́ wọn láti ọ̀dọ̀ wọn ó bẹ́tà ju yí pé wọ́n ní wọ́n pé lọ kí ni wọ́n kí ni kí ni vita ló dá lé lórí. àwọn tí wọ́n ti. ok. mi ma wọ́n ṣe consultancy ẹ consultant agency yẹn ọ̀tọ̀ nìyẹn alwakala wakala bilajer ọ̀tọ̀ nìyẹn wọ́n place yẹn around wọ́n bọ search wọ́n bọ get bàtí wọ́n bá bọ get wọ́n sọ pé iye báyìí lọ́sàn iye báyìí lọ́sàn àtàwọn wakala bilajer wakala bilajer ẹ̀yìn ọ̀tọ̀. Um, ǹjẹ́ obìnrin tó ń wò pé ọkọ òun láwọn ṣèṣì kan tóun ti rí pẹ̀lú ẹ̀ bí bọ́n ṣe máa ń sọ sà bẹ́ẹ̀ kẹ́ni má ní ní lágbájá kò fẹ́ kóun níláárí kò fẹ́ kóun ní jù lọ kò fẹ́ kóun mókè ju tiẹ̀ lọ ọwọ́ tóun dẹ̀ jí sówó ju tiẹ̀ lọ kó wá wò pé wọ́n filẹ̀ kan lọ́hún tóun fẹ́ rà hmm. tóun bá dẹ̀ sọ fún un ẹni tó yẹ pé agbára kankan ló fi ń rí owó roman palọ táwọn ń gbé san kó wọn aṣọ fún gbóhùn rówó tó ń fẹ́ ra lẹ̀ so ó máa fẹ́ sọ de nǹkan mímọ́ òun lọ́wọ́ ni àbí kó dissuade òun àbí kó ní kóhùn kóhùn yọ ọ́nà kóhùn kọ́ da sí orí business tí jọ́sí tóun lè kó fún ó wọlé ni ti jẹlẹ náà tó ń kó fún ó wọlé àṣà ni so eléyìí àwọn olè máa ba lọ báyìí kó wá lọ ra lẹ̀ yẹn considering pé wọ́n ní kò lẹ́tọ̀ọ́ àti fowó ẹ̀ṣẹ̀ kankan láì sí yọ̀ǹda ọ̀kan bẹ̀ so lè ra irú lẹ̀ àbí kò lè rà sá. yóò sọ fún bọ́tí kò kò yóò sọ fún ó lè rà bọ́tí yóò sọ fún. ok ẹ ó sọ fún pé ó gbọ́ kó tó dispense ọ̀rọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé yọ̀ǹda ọkọ rẹ̀ tọkọ bá jẹ́ pangbé tó jẹ́ èèyàn kéèyàn ṣeré ọ̀dà sí i sẹrẹ ọdà sí tọ́wọ́ pé wọ́n mọ̀ pé alábòsí lélẹ̀ sẹrẹ ọdà sí sẹrẹ ẹ̀ ṣe rẹfúrì ni ọba adẹ́dá kò dẹ̀ tolerate àbòsí ẹ tó bá fẹ́ ṣàbòsí síyàwó ṣeré ọ̀dà sí èyí ò túmọ̀ sí pé kó mọ̀ sọ fún kó sọ fún. irú. torí àìsọ fún aburú tí ó bí ọmọ ń pọ̀ ju tóun ń rò pé òun sá fún yẹn gan lọ. mọ́tàlá ọ̀rà lẹ̀ àwọn tí wọ́n lè bá mójútó ọkùnrin ọlọ́kùnrin wa wọn àtọkùnrin ọlọ́kùnrin wa ń lọ bìkan wọn wá ń lọ wo ilẹ̀ wọn lọ jẹ́ wọn lọ jẹ́ kínní àdèmọ́ àwọn ọmọ onílẹ̀ máa ń pa àbí ara wọn ni now so gbogbo orú nǹkan báwọn so láti safeguard ara rẹ̀ but yóò dúró ni ah, ẹ̀yìn ní kówó fún yín o mo ní mo rí ẹ̀ tí mo fẹ́ ra wọn ẹ ọ̀tán mo ti lọ pé àbúrò mi lágbájá tàbẹ́gbọ́n mi lágbájá ẹ̀fẹ́ ọ̀dà kọ̀sáyì ọ̀dà kọ̀sáyì mo ti kó fún àbúrò mi kọ́lọ́ bá ń rà kọ́lọ́ bá ń yanjú rẹ̀ wọ́n ti rà síbi báyìí ẹ̀ka tó kó jẹ́ kó mọ details kó mọ gbogbo tèmi ń sọ fún èmi mú ìwọ tèmi kúrò ní kó ṣe wáàsí fún because àwa láti ṣe wáàsí fúnra wa ni kó ṣe wáàsí fún èyí nǹkan lè mú kí kó change ìwà rẹ̀ kí obìnrin mọ́kẹ́jù yẹn lọ yóò ṣe big deal ọba adẹ́rẹ́ alọ́kadàra rẹ̀ bẹ́ẹ̀ àárín nínú àwọn ìyàwó àwọn sàbídọ́ pé yọ zakat fún ọkọ wọn tí èyí bá ṣe bọ́wọ́ ọkọ ìyàwó ọba mọ́kẹ́ ju ti ọkọ lọ yóò yóò zaka fún so èyí ò ṣe big deal. <laughs> then sir um, àjọ ń kọ́ sà. na bíi pé èmi yìí máa dájọ́ máa ní kí ọba alágbádá kọ́. délé ni ó ṣàlàyé ń bọ̀ lọ́wọ́. má jẹ́ kí ọba alágbádá gbọ́ pé mò ń dájọ́ o ah. kankan má jẹ́ kó mọ̀ pé mò ń dájọ́ o torí àdó torí àwọn ṣe síbẹ̀ yẹn ṣé ó lè dájọ́ yẹn. kó lẹ̀ kó lẹ̀ tọ̀ rẹ̀. ok. baba alágbádá ètò àkófin yín bàbá yìí báyìí ní báyìí báyìí eléyìí nǹkó lẹ̀ mo ti fi dájọ́ ibi tó wà ní. ó ṣàlàyé fún kò kéésà burú ẹ but kó a fi ru lójú kó a fi di pé wọn mọ ibi tí kò mọ movement e, ewu ni fún ewu ni fún anything lè ṣẹlẹ̀ ẹ torí tí anything bá ṣẹlẹ̀ pé o tiẹ̀ sọ fún un ó fẹ́ ọkọ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ ó gbọ́dọ̀ dìde sí láti fi defend the interest ẹ̀ ẹ̀tọ́ rẹ ni lórí rẹ̀ ṣùgbọ́n màá tọ̀ sọ fún ẹ pé nǹkan wú gbọ́ ni kò kúkú jọ wọn gbọ́ ẹni tí ò fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀ tó dẹ̀ pé ìdí ìjàmbá lòun náà wà tẹ́lẹ̀ so yóò rí bí kan sá sí má jẹ́ orí bí kan sá sí ṣé gbogbo àwọn àlàyé fún details gbogbo bó bá ṣe ń lọ sí. mo ti gbọ́ kéèsì kan bẹ́ẹ̀ rí sá tí yẹn ọbẹ̀ yẹn padà complain pé òun pé ètò òun bá lóun ò kólẹ̀ bíi lílù Eh. lílù yẹn bí kíkú káyè ni pé àni eh. o máa ń kó iṣẹ́ tó lè máa gbà tipa. ọlọ́run ọlọ́run tó bá lù ọ ọlọ́run lù ọ padà o kébìlì <laughs> kò ṣe mí eh, jẹ́wọ́ ló nǹkan rẹ̀ ó ní right láti ní nǹkan tiẹ̀ ó ní right láti ní nǹkan tiẹ̀ so. jazakumullahu khair number six. number six ìjẹ́ lọ́kọláya lòdìṣẹ́ náà sàásìlà ń là ó ní wọn ẹ ṣẹrú yín o ọlọ́run kàn rọ̀ wọ́n fún yín ni kẹ́ ẹ fi lè ba ààrẹ ṣìn sí i wọ́n ní ráìtì wọn tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ogún wọ́n ní ráìtì tiwọn tí wọ́n pín ẹ̀tọ́ tiwọn bẹ̀ wọ́n ní ráìtì láti ní property tiwọn ọkọ gbọ́dọ̀ bá wọn mójútó. asalaamualeykum. waaleykum salaam. jazakallah khair. wàá ní fi jazakallah àti ẹ̀bẹ̀ jazakallah. nínú gbàtà ìṣẹ̀lẹ̀ ṣọ̀ fún alẹ́ kan èso ọlá tó ń bẹ fún tawaf àti sáì nínú zolija ẹni tó bá ṣe umrọ tí ò ń ṣe oṣù zolija nǹkan. ó yẹ kí ni tó ṣe umrọ láì ṣe oṣù zolija. ok ó ṣe umrọ kì í ṣe inú oṣù zolija. bẹ́ẹ̀ni ètò kéré nínú rárá tí ó gbà ní pé ọlọ́run ó forí jìn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dẹ̀ ṣílẹ̀kùn ọ̀rọ̀ fún ló fi sọ pé ẹ fi umura wa ọ̀rọ̀ torí wípé umura máa ń gbọ̀n òṣì dànù bí ntí alágbẹ̀dẹ fi ń fọ́nà ṣe máa ń ṣe máa ń ìdọ̀tí inú rẹ̀ kúrò bẹ́ẹ̀ ni umura ṣe máa ń gbọ̀n òṣì dànù so gbogbo olúkálùkù rẹ̀ ló ló ní ló ní àwọn fọdúlà àwọn advantages tó wà fún ọlá tí ń bẹ fún but ti hajj hajj peléke làwọn afáà máa fi ń kó nuuro wípé ẹni tó ṣe hajj ṣé àti gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin òun àtọ́lọ́wọ́n ọba bọ̀tí ń tọ́jẹ́ ìwọ̀ láàrin òun àtọmọlàkejì tí ọmọlàkejì ọba yọ̀ǹda rẹ̀ fún yọ sàn kàn ní nǹkan fún ni wọ́n fi sọ báwọn. ẹ sáà kún wa kàrà. báwọn tó fi sọ báwọn kún kí ni yàtí Islam kọ sí. Si nǹkan ọ̀sìn sísìn bíi ẹyẹlé parrot. bẹ́ẹ̀ni gbogbo nǹkan ọ̀sìn ó fúnlẹ̀tọ̀ rẹ̀ náà ni oúnjẹ ọgbọ́dọ̀ sọ́fà rẹ̀ ọgbọ́dọ̀ kú mọ́ ọ lọ́wọ́ pẹ̀lú abọ́sí ọ àkáǹtì fún níjọ́ gbẹ̀ndẹ̀ àríkẹ́yàwó ah. torí nǹkan ọ̀sìn yẹn ló ní alátìsìn jù eh. ọba fún kó tó jẹun gbà mí ọ sáré láti wọ oúnjẹ tiẹ̀ torí <laughs> tómi ti wẹ̀. pàápàá màálù tọ́wádé lẹ́bù kan màálù ọmọ sunkún ọmọ rí omi lójú rẹ̀ báyìí ọmọ àmọ́ wò pé kí ló ṣe fẹ́lẹ̀ tó fi ń sunkún báyìí wàhálà oríṣiríṣi wàhálà oríṣiríṣi ọmọ ń tẹ̀lé so ó ní ìwọ̀ àwọn àwọ̀ tí gbọdọ gbọ́dọ̀ Islam bá yẹn láyé pé kí èèyàn sin gbogbo nǹkan tó halal. ó ní ọ̀rẹ́ ẹ̀gún tó kèfèrí Christian wọ́n fẹ́ ṣe programu kan ní church wọn àbí kan so wá fún ní envelope church wọn kókó ń fi owó síbẹ̀ so ń wá fi owó síbẹ̀ ah, ó wá sọ fún mi mo wá sọ fún mi pé kó má fi owó síbẹ̀ ó dẹ̀ ní yóò ti dá envelope yẹn padà fún kí ni ṣé ó kúrò nínú Islam àbí. kó ṣe tawba kó ṣe tawba kó dẹ̀ dáwọ́ bẹ́ẹ̀ dúró ta'awanu ala al-birri wa taqwa lọ́wọ́ bá dé lásán wala ta'awanu ala al-ithmi wal-'udwan tí wọ́n bá ní bùkátà bí jíjẹ mímu bí àìní nǹkan kan tí wọ́n lè bá wọn dá sí fámìlì ọlọ́wọ́n ọba ni èèyàn ó ṣe ṣùgbọ́n ìjọsìn rárá. Um, uh, um, torí àwọn tá a mọ̀ tó máa ń lo bí ẹyẹlé bí nkankan àwọn tó máa ń ṣe jálàbí tó máa ń jó nǹkan mọ́ nǹkan ni ẹyẹlé fúnra rẹ̀ òdèrè pẹ́pẹ́yẹ àwọn nǹkan yẹn ó tọ́ láti jẹ kò tọ́ láti jẹ torí ẹlòmíì tó bá sọ fún mi pé kò sí wọn ní àbọ̀t àwọn tó máa ń ṣáájú tó ń ṣe kíni kan tó ń ṣe kíni kan ló máa ń lo pápá jùlọ ẹyẹlé àti pẹ́pẹ́yẹ then àwọn nǹkan kan àtàn tó so mọ́ pẹ́pẹ́yẹ lọ́rùn ní ilẹ̀ yorùbá wọn ní ẹ ó ṣe kíni kan ó ṣe oríṣiríṣi ah. so àwọn oríṣiríṣi àwọn stories tó máa ń so mọ́ ọlọ́run yẹn. ìṣẹ̀lẹ̀ yorùbá áfíríkà. ok ah, so lẹ́lẹ́mí ṣe òpin ah, ẹ̀yẹ burúkú báyìí ẹ̀yẹ tí òun ṣe gbá ẹni tó máa ń ṣe àwọn oríṣiríṣi àwọn kan yẹn so sáwọn kan yẹn ṣó ṣe é ṣe àbí òṣèṣe. tíṣẹ̀rẹ̀ ọba ti kọ jíjẹ rẹ̀ jíjẹ ni n táwọn èèyàn wá so mọ́ wọn àwọn ni wọ́n ràn yàn níwájú ọlọ́run bá ń tó ti jẹ́ pé ìṣẹ̀lẹ̀ àfààyè lẹ̀ ní jíjẹ rẹ̀ adìẹ gan wọ́n ń ṣe adìẹ dúdú adìẹ funfun gbogbo wọn yín náà ni wọ́n ń ṣe ẹ̀ so àdẹ ní sotori yùn ká má jẹ adìẹ ẹ̀ àwọn broilers mi wà majority of them àbáwọn layers dúdú ni wọ́n máa ń sábà jẹ so àdẹ ní sọ pé àní jẹ but tí wọ́n ascribe mọ́ yẹn lèyìn ó lèyìn ó yà fún. ní abala tàwọn ọmọ sà a lot of times particularly in recent times ẹ̀yà rọ mọ primary school tó máa máa di fóònù dání lọ school àwọn ọmọ bí abi tó ṣe wọ secondary school bí ọmọ jess one èmi àmà di fóònù dání lọ school tó àwọn abẹ́rẹ́ gbẹ́gbẹ́lẹ́ fóònù ṣe a ní òun hàn mú dání náà ni ó lè láwọn bí òun ló ra fóònù èmi ìlẹ̀ ní mo ti ráwọn kan tẹ́kẹ́ iphone five ló ń lò primary dẹ̀ ní primary school bẹ́ẹ̀ ni iphone five bẹ́ẹ̀ ni sir ṣé five gan ni àbí five years mi ìrántí dáadáa bàbá yẹn gan ló ń sọ fún mi pé òun tiẹ̀ fún ọmọ òun ní iphone five fóònù tóun lò tẹ́lẹ̀ kankan pé ó wá ń sọ pé òun ò fẹ́ pé kan lòun fẹ́ ni àwọn oníkóṣe máa mánéjì eléyìí náà pé tó bá yá òun á padà ra ìmí fún so irú yẹn sà téèyàn dẹ̀ mọ aburú tí ó kálẹ̀ pàápàá jùlọ pẹ̀lú fóònù ọwọ́ péyàn ní fóònù lásán kódà kó má lè ṣe ju phone calls lọ àìmọye eh, mọ̀rọ̀sálàt tó máa ń wá pàápàá jùlọ between the sexes hmm. ṣé èèyàn lè wá torí bẹ́ẹ̀ ni pé òun ò ní ra fóònù fọmọ àfi tọmọ yẹn bá súnmọ́ àwọn advanced stages yẹn even tóun bá rẹ́ni tó ń lo gan òun máa discourage ẹ̀ pé kán àwọn òbèrè pàápàá jùlọ pé kán má jẹ́ kán lo phone wọn ni kí ló burú bẹ́ẹ̀ àfi ń track movement ẹ̀ kíní kan ó lè há síbi kan ó lè sọnù lọ́wọ́ ẹ̀ nǹkan kan gbogbo àwọn excuses yẹn ló máa ń mú wá pé ẹ̀ ṣé o ti délé ṣé o ti ṣé o ti délé nǹkan kan ṣé èèyàn lè torí bẹ́ẹ̀ lóun fẹ́ rárá ó depend lórí ẹ̀kọ́ ètò serious jù lọ television ọmọ four years mo witness ẹ báyìí ni àwọn àgbàlagbà ni wọ́n wá àwọn òbí rẹ̀ wá wọ́n wá ń gbọ́ news nígbà tí tẹlifíṣàn bẹ̀rẹ̀ sí play orin kórin ọmọ fọ́ ó dẹ̀ bọ́ síbẹ̀ ó dẹ̀ pa wọ́n ní kí ló dé ó ní àwọ̀ ìwòrú eléyìí nílé wa wọ́n wojú ara wọn so ẹ̀kọ́ ni tí ọmọ bá ti mọ̀ wípé àwọn òbí òun wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ ó wà ń bẹ̀ ó ń rí òun tóun bá ti ṣe nǹkan tí ò fẹ́ táwọn òbí òun sọ fóun yìí tóun bá ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀ kò ní í ṣe fóun o tára òun ò bá yá òun ò ní gbádùn o gbogbo àwọn oríṣiríṣi nǹkan máa sórí practical tawhid àti iman lèyìn ó fi kọ́ ọmọ tó fi jẹ́ pé kó tiẹ̀ tó lè kà yóò ti mọ̀ ọ́ nígbà tó ń bá wá ń kà ara rẹ̀ ó kàn máa ran bọ́ǹbù lọ́wọ́ ni báwọn sàbí òjíṣẹ́ náà sàṣà báwọn sàlàf ṣe ṣe ni ló fi jẹ́ pé látara bẹ́ẹ̀ nítorí o bá fún un tọ́jẹ́ nǹkan ìgbàlódé kò ní í ṣìlò lọ́mọ yìí pé ah, wọ́n gbé fóònù fóònù láti fi gba calls ni pé but iPhone six ó ti pọ̀ jù tó bá gbé pálásà lé lọ́wọ́ látẹ̀ fi mọ̀bi tó wà wọ́n bẹ́ẹ̀ tàjú pé kó wá gbé afúnṣe lé fún ọmọ lọ ìbàjẹ́ nù àìfi ọlá àìfi ire ọmọ tíyàn bá fẹ́ kọ́ mọ wúlò fún ara rẹ̀ because ọlá yìí lọ títí èyàn gbọ́dọ̀ tèmù ọmọ ní títèmù tó yẹ pé bí ìgbà tí ò sí ni tó bá wà kó fi mọ̀ bí ó ṣe lò ó kọ́mọ́ bá sí and number seven. tọkùn yẹn ṣe kan náà asalaamu aleykum. aleykum. ìbéèrè aláwọ̀kọ́ nípa àwọn challenge tó máa ń wà ní. inú ilé. inú ilé. pàápàá jùlọ láàrin ẹbí. mo ń gbọ́ láyé àwọn afá kan pé tí wọ́n sọ pé òṣìṣọ́ra kan sọ̀lá sọ̀lá ìgbà tí wàhálà dé ibi gẹ́ fún àtúnṣe ọlọ́run bá sọ fún àlọ́ mùsùlùmí pé kí kó kó ní maka kó kó ní maka tí kò wàhálà yẹn ti débi wọ́n máa ń sábà sọ wọ́n ń sọ lórí títí ànábì musa náà pé wàhálà yẹn ti lé àníkàwọ́ sí pé tí èèyàn bá wá rí pé wàhálà wa nira gan nílé bóyá nípa káwọn òbí kọ́ máa dùnnú sí mi lórí ọ̀nà tí yàn ń tọ̀ mọ́sálà hmm. ń pín pín bẹ́ẹ̀ni bọ tó bá kó lè ṣe yàn ọ àjẹ kí n dunú sí. now ṣé yàn lè lo irú àwọn sígàtà fa kan tó ní bóyá ìjẹta ni pé tọ́wọ́n ti ibi tọ́wọ́n ti kọ́ wọ́n ti ní láyé pẹ̀lú ẹsẹ̀ sunkún bẹ́ẹ̀ tọ́wọ́ òbí ẹ bá ní láyé. òbí ò ṣe sunkún òfò òbí òbí ò ṣe sunkún òfò <laughs> torí gbogbo ibi tí bá lọ wọ́n ń tọ̀ ọ́ remote wọn wà pẹ̀lú rẹ̀. <laughs> wọ́n lo titi anabi musa àti anabi ibrahim náà eh. àti àwọn òbí wọn pé. wọ́n fẹ́ pa ni wọ́n dáná wọ́n jù yẹn sí. <laughs> wọ́n dáná wọ́n jù sí tààmúrátù ṣètàníyà tààmúrátù ṣètàníyà ni league of satanic league ni wọ́n fọ́ọ̀mù ó ti di party but àwọn tiwa yìí mùsùlùmí ni wọ́n bọ̀dà àgbọ́yé ò so problemu tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn so that yóò adi wípé a máa bá wọn ṣe bọ̀dẹ̀ hijran jẹ̀míìlà a darapọ̀ mọ́ wọn tiwa yàtọ̀ sí tiwọn sórí òdodo rẹ̀ ni mo fẹ́ ọjà àdúbì yìí bíyà wọ́n ṣe kànáàtò àǹfọ̀sọ̀hún ọlọ́run ọba ní zulman wọ́n mọ̀ nínú ọkàn wọn pé ọ̀kan náà sọ fún mi pé dóò dẹ̀ láìpẹ́ pẹ̀lú àwọn ọmọ yẹn ní pé bí ìbá ṣe gbogbo kankan kankan tí wọ́n mú nǹkan yẹn wọ́n lódodo lọ́wọ́ wọ́n lódodo lọ́wọ́ wọ́n lódodo lọ́wọ́ ó ní owó òun òun mọ̀ pé owó sọmọ ibi owó ní tiẹ̀ owó òun òun mọ̀ pé kò ní sí wàhálà pẹ̀lú rẹ̀ torí pé ọmọ dáadáa ni. so alhamdulillah kátó sọdún léyà mo lùzì ọ̀nkù mi rahimahullah tí mo gbé ọ̀dọ̀ wọn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ wọn tí wọ́n yáwọ́ sàlàfíà wọ́n confess fún mi pé inú àwọn máa ń dùn sáwọn ọmọ yẹn wọ́n dẹ̀ gèrè wọn kí wọ́n tó lọ why because bàbá ti dàgbà wọ́n ti wọ kọjá eighty something débi pé àti ṣàwọn kankan kò rọrùn ètò ọjọ́mọ tó jẹ́ medical doctor Only ask lias pẹ̀lú àwọn yòókù tí wọ́n jọ lágbọ̀ọ́yé tí òye ò bá fẹ́ wá fún bàbá àsìkò tó yẹ bá wá sí as a medical doctor ó ó take advantage ìgbà tó yẹ wá yẹn tí àsìkò òun ti tó wọ́n yẹ german sọ̀làwàt yóò kí zora wọ́n kí azura àti asirikọ̀ wọ́n kí magriba àti ṣáìkọ̀ ó tẹ́kẹ̀ àwọn káwẹ̀ fún wọn káṣẹlẹ̀ káṣẹlẹ̀ bàbá pé gbólóhùn kan wọ́n ní kéèyàn nírú àwọn ọmọ báyìí láti máa tọ́jú èèyàn wọ́n dẹ̀ ṣàdúrà fún ṣé understand so ah tẹ́lẹ̀ sí wẹ̀ àwọn kan yẹn ń kọ́rẹ́ jẹ kó nu ilé wọn náà ti má rí mọ́ gbẹnu ilé mọ́ ṣe kínní tí tó bá kó nu ilé ṣé yóò rí ìwọ̀ yẹn pé tí ó fi jèrè níwájú ọlọ́run bá ń jó gbẹ̀ndẹ̀ alikiyama kò dẹ̀ lè rí jẹ téyìn wa ti bọ́ torí bàbá kan ní bí ṣé o understand so tọ́rọ̀ bá ti dà báwọn èyí ó mú sùúrù tó pọ̀ èyí ó mú sùúrù tó pọ̀ èyí ò ní darapọ̀ mọ́ wọn but at the same time èèyàn máa gba kéèsì wọn sí ní téèyàn ń sọ èèyàn máa pa kéèsì wọn sí èèyàn máa pa kéèsì wọn sí. ngbà ngbà míì bó ṣe ràn wọ́n tó yẹn tí wọ́n bá yarí mọ́ ọmọ lọ́wọ́ báyìí àní mo ní mi ṣe mi ṣe kíní mi ṣe kíní gẹ́gẹ́gẹ́gẹ́ adún adún pè mí bàbá yín tó ti dé òun máa ní mo sọ̀rọ̀ ah, ìwọ ló fẹ́ ṣiṣẹ́ náà àlìjáná ò rọrùn láti get náà ó ṣiṣẹ́ ó mú sùúrù náà ni adé mú sùúrù gbàtọ̀ báyà fúnra wọn wọ́n tún wọ́n tún famara wọ́n tún ṣe bẹ́ẹ̀ because àmọ́ bọ́n ṣe ń feel sórí because of that genera generational gap tọba adẹ́dá gan mọ implication rẹ̀ wo gbogbo bó ṣe tó ọ̀rọ̀ wàbíliwálidé ni ìsán òfin máa ń bà ó ní ìmọ̀ yẹ́pùlọ̀ gan ní ìndẹ̀kẹ̀lì kíbà ahaduhuma ó ní aw kilahuma òfin máa ń bẹ̀ wọ́n fala taqul lahuma uffin wala tanharhuma ó ní wa qul lahuma qawlan karima òfin máa ń bẹ̀ wọ́n wakhfid lahuma janaha dhulli minar rahma wa qur rabbi irhamhuma kama rabbayani saghira so gbogbo orú nǹkan báwọn èèyàn kò practical application rẹ̀ kò rọrùn èèyàn máa bẹ ọba adẹ́dá ni ipe kò fi ràn wọn lọ́rùn ok mo bí mo ṣe fẹ́ train àwọn ọmọ mi ni bí mo ṣe fẹ́ ṣe ni bí mo ṣe fẹ́ ṣe ni ọ̀kan nínú àwọn òbí ọ̀run àwọn ọmọ wa ni wo ṣẹ́kínlẹ́ jìmọ̀dé ọmọ rẹ ni sọ fún un màá fọlọ́pàá mú un màá lọ sí police station èmi fúnra mi màá sọ màá lè mi mú bíbọ Boko Haram ni kí wọ́n mú un. sọ́sì mo ní kì í ṣe boko haram mọ́ ma àníkẹ́tì ẹ̀ bá ń tì mọ́lé olólẹ̀bí yóò dé wọ́n lẹ̀ tì mọ́lé kò dẹ̀ ní gbẹ̀ṣẹ̀ lórí ẹ̀ torí bọ́ bá pọmọ rẹ̀ gan wọn ò ní gba díyà lọ́wọ́ rẹ̀. so ọ̀rọ̀ wọn gbẹlẹgẹ yóò mú sùúrù gan yóò máa ṣàdúrà yóò máa ṣe gbogbo ẹ̀ lópin ìgbà tí wọn bá ti sọ pé kéèyàn ṣẹ bọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn èyí wọn máa ṣọ àkíran. pẹ̀lú ògùn ọlọ́run ba tí òdodo yẹn ni ó lékè wọ́n recognize ẹ̀ wọ́n mọ̀ torí pé ààyè rẹ̀ ọ ma ń yọ ọ́nlẹ̀ tó pọ̀ gan bidọ́ bijit gbogbo orí pẹ̀lú ògùn gbogbo ẹ̀ máa yẹjú sí dáadáa pé yẹn ń dà wọ́n nù bá dà wọ́n nù kọ́mọ́dì ka kàyà Musa. lórí ẹ <laughs> O ti yí ọbọ. náà yẹn ṣe kọ́nà. kò ká òun ó ti kà ọ́ ní jẹ́kọ̀ sọ́ba o. olè títẹ̀ yìí tẹ olúkálukú fún àwọn òbí rẹ̀ pa ó ń bọ̀ ọmọ tó lórí bàbá òbí òun ọ̀la ni. náà yẹn ṣe kọ́nà lórí ẹ̀ náà tó kọ́ ọmọ yẹn kan sọ pé ó ti ń débi pé ọmọ ń ṣépè fọmọ lóyún pé kò ń ṣe pé lóyún kankan pé àní nǹkan tó ń ṣe yìí mm. o oh, àwọn èpè tó yẹ pé ọ̀fẹ́ èpè tó fẹ́ gbà. èpè ìjèṣà àdúrà ni èpè ìjèṣà àdúrà ni mọ̀dà èpè ìjèṣà àdúrà ni. naam yàtọ̀ kọ́ra kò dénú kò dénú tó bọ̀ àmọ́ ọmọ tí ń rí fa ẹ̀ lára. ọ̀dà jẹ́ kí n sọ fún ẹ ní mo gbọ́ ìmọ̀ kò ní yí ọ kò ní dáa fún ọ gbọ́dọ̀ tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan yóò máa yẹ ọ yóò máa dà fún ọ ọlọ́run jẹ́ yọ ọmọ jọ mo witness ẹ ni o mo ní kó mú mi ìfẹ́ gbọ́rọ̀ ẹ̀sìn yẹn nínú ilé yìí kò ní dà fún ọ kò ní yẹ ọ bẹ́ẹ̀ tó bá wọ́n náà bá jẹ́ ọ dà fún ọ jẹ́ ọ yẹ ọ. because tí wọ́n bá ti léyìn ò lágbóyé gbogbo kan tí ọ̀dà ló pé sí lọ́dọ̀ kò mọ bí ẹ ṣe òun àti wèrè tíní ni wọ́n fi yàtọ̀ síra wọn ẹ so ìwọ tó o bá wà lágbọ̀ọ́yé òun ìwọ ni wọ́n á mọ̀ bí wọ́n á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. na yà ṣe kọ́ tẹ́yìn tí ọmọ ẹ̀yin náà bá ti wá rí afán pé wọ́n sọ báyìí fún mi ó dẹ̀ rí afán pé nǹkan náà ó rí pé ó ṣe mọ́ òun lára kí ni ẹ náà lè máa fi ṣe tìfà. sọdọ̀kọ́ àti sí wọn ṣíṣe dáadáa sí wọn sọdọ̀kọ́ àti kọ́dọ̀ máa ṣàdúrà fún wọn kọ́ máa wá tí ó fi fajú wọn mọ́ra sọ́ngbà tó ju wọn bá ti rọ̀ yẹn ẹ sọ báyìí ní bàbá yìí effect ẹ̀ ní o wọ́n rè wọ́n tún àdúrà ṣe sọ́dọ̀ ma pé àdúrà wọn máa ń ṣe náà so yẹn náà rí wàhálà bí dáàkì lọ fún wọn ṣe. Ah. now ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹlẹ́ẹ̀kejì náà. <laughs> ايه داود من داود اتفضل عباك يا شيخ نعم business. níta fẹ́ ká gbọ́ ẹni pé òbí ò ṣe tatán fún èyí tatán fòbí Islam ò gbà ká tatán fún wọn àmọ́ bá ṣe bá wọn lò bá ṣe lulẹ̀ fún wọn tá a fi rí wọn wọ̀nyí náà lópin ìgbà tí ṣírkì ò bá ti wọ̀ business taxi business taxi taxi tàbí taxi business àwọn tó máa ń lo taxi mọ́tò wíwà ó wá ń kó sí pé ìmọ̀ ọ̀pẹ́ pé èèyàn fẹ́ lọ́wọ́ agbẹ́wọ̀n láti oko àwọn ọlọ́jà kò sí tí wọ́n máa ti kọ́ ẹrù tán hmm. kò síbi tẹ́ obìnrin máa fẹ́ jókòó sí kò ó máa fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ dírẹ́fà hmm. kí ni wọ́n ti ṣe lára yẹn ó wá sí wọ tẹ́gì àwọn taxi driver ṣe àwọn taxi driver ṣe ní choice ó lọ́wọ́ nǹkan tó wà ń sàwọn uber taxify nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ pé ehm, network kan ló máa lọ pòkè eh, ló máa jẹ́ kí wọ́n ní pick up kéke ẹnìyàn lọ gbé lọ gbé lọ gbé kò mọ ẹni tó ń fẹ́ lọ gbé ó lè jẹ́ so kí ni àwọn láti ṣe. kọ́ ìdàtọ́ àmì náà ni tààwọn alẹ́ bí rọ̀ tẹ́kọ̀ọ́ la tààwọn alẹ́ ìtumọ̀ àlọ́ ìdọ́wọ́n má gbé obìnrin má gbé obìnrin olóbìnrin pọ̀ mọ́kùnrin ọlọ́kùnrin ṣègbọn ẹjú lórí rẹ̀. lórí yẹn hmm. ó lè sọ pé obìnrin ló máa sábà lo ọ̀hún taxifying kankan bẹ́ẹ̀ tẹ́pẹ́ obìnrin nìkan ló máa ló máa wá wọnú mọ́tò ló máa wá ló gbé. kí ni ìyẹn máa ṣe lórí yẹn. kọ́mọ̀tì kọ́mọ̀tì window. kọ́mọ̀tì window. naam wọ́n fẹ́ gba ẹ̀sìn wọ́n máa ń gba ẹ̀sìn wọ́n máa ń sọ pé kàn tán ẹ̀sìn. ó ní iṣu ó ní iṣu. náà ṣé kò ní iṣu ni. ó ní ẹ̀sìn ẹ̀ ní iṣu ok ẹ̀sìn ẹ̀ ní iṣu. náà ọ̀pá yóò tó kàn ó ṣe tó bá lè ṣiṣẹ́ ó kúrọ oníṣù ni oníṣù oníṣù. Assalamu alaikum. ó jọ wípé àwọn tí wọ́n ń tí wọ́n render services yẹn wọ́n specify àwọn mọ́tò tí wọ́n máa ń lò so lára àwọn conditions wọn ni pé àwọn mọ́tò ní health fit so the mẹ́fà pé sì ti ní issue ó ti fẹ́ disqualify ẹni ẹ̀fọ́ náà jọ. yóò bí ni yóò bẹ̀ ni ẹ má bínú ó ní issue ni a máa ṣe a máa ṣe very soon njọ mi yes Best sì ni pé torí tá à ń páyà fún ni kálíwà àbí bọ́yọ̀ kọ́ wá ẹnìkan ọmọ kékeré kan tó jẹ́ pé yóò máa wà pẹ̀lú òun. wọn wọn ò fi yẹn sí condition wọn ò fi yẹn sí condition wọn ò fi condition privacy sí because tó bá mú ọmọ kékeré ọmọ kékeré tí ò tí èyí ọmọ tí ó lè fa disturbance lọ títí ẹ eh, wọn ò ní fa wàhálà because tí ọ̀rọ̀ bá ti dà báyìí kó lórí òdòrí rẹ̀ mú ni òfin ọlọ́run ọba ọ̀ràn yẹn ni pé ká tẹ̀lé under any circumstance tá a bá bára wa bá a bá ṣe tẹ̀lé sí bẹ́ẹ̀ ni iṣu ọ̀rọ̀ ṣe ní àlùbáríkà sí. Wa alaikum assalam. Ah, tí o bá fẹ́ gbé nǹkan lẹ̀ téèyàn bá fẹ́. gbé nǹkan lẹ̀. na ibadatan lillah. na ṣé kó fi àníyàn wá fún lillah àbí kó fi àníyàn ipò òun ṣe sadaqa jariya. èké tó bá ṣe mẹ́. èwo ló. waqfu náà sadaqa jariya ni. ìkan náà ni. ìkan náà ni waqfu náà sadaqa jariya. masalan bi masjid bi tẹ́ bi kànga. waqfu náà sadaqa jariya. na asalaamaaleykum. waaleykum salaam ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun ni pé um, ẹni tó ń ṣe àṣkàrò lọ lọ́wọ́ wa wa so tó bá dẹ̀ fi lè gbé àṣkàrò yẹn lẹ̀ ó lè gbà ní ó lè gbàgbé gbà mí bí akóni in the process kó fẹ́ lọ ṣe àlùwàlà ó lè gbàgbé àṣkàrò bí in the process kó lè ó lè gbàgbé ó lè má padà sí díẹ̀ mọ́ nítorí yà á nà bọ ó wá fẹ́ ó wá parí ẹ̀ látara pé ó ń bá bọ̀ ṣé gẹ́gẹ́ sọ pé kò sígbà téèyàn wà téèyàn ò lè ṣe àṣkáp. bẹ́ẹ̀ kò sígbà téèyàn ò lè ṣe àṣkáp bọ tó bá pẹ wá pẹ̀lú àlùwàlà ló dáa jù ó lè sáré sí tẹyẹ mọ. ẹlẹ́kẹ̀ẹ́ ìṣẹ́ náà sọ àṣàlámù ṣe sí èèyàn sálámà sí ìgbà tí ó jíṣẹ́ náà sọ àṣàlámù tọ̀ tán kó tó dá lóhùn ọkọ sáré sí tẹyẹ mọ̀ náà kó tó dá lóhùn tẹ́ mu. na ẹlẹ́kejì ẹni tí ó lọ sí múra. ó lọ sí. múra. ok múra. na látara pé kí ó lọ fi wọ́rọ̀ de. bẹ́ẹ̀ni ó lọ fi wọ́rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ńgbà tó lọ lákàkọ́ kò rí kò rí àwọn bùkátà tó yẹ kó. ah mistake ló ṣe mistake tó ń ṣe. na. kálá làáfíà ọ̀rọ̀ ntí à pè ní rizq ti lárúbáwá ń pè ń rizq gbogbo nǹkan tí ó rọ̀ mọ́yàn tí gbèsè ayé yẹn fi lè tó fi lè ń jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ òye ó lè jẹ́ àlàáfíà ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ owó problem ti bẹ́ẹ̀ ni pé àwa ti wá constrict ọrọ̀ sí owó nìkan ó dẹ̀ lè jẹ́ pé ńgbà míì tó bá ní owó yùn gan ni ọrọ̀ rẹ̀ ó wà tán ni ó kọjá àlà kí lọ́ba adẹ́dà sọ innal insana arọ́hàwó so ká má wò ó pé owó ònìkan lọ́rọ̀ rárá ìfọkànbalẹ̀ gan kí ló jíjẹ́ náà sàlám sọ ó ní kò sí aburú fún ẹni tó bá ní ìpayọ̀ ọlọ́run ọba wípé kó ní ọrọ̀ ó ní bọ́ọ̀dù ìfọ̀kànbalẹ̀ dáa fẹ́ni tó nípayọ̀ ọlọ́run ọba jọ̀wọ́ lọ. ó nítorí pé kí ni ìfọ̀kànbalẹ̀ nínú kẹ́ni nínú ọ̀rọ̀ ni àmọ́ ẹni tó lówó tí ò ní fọ̀kànbalẹ̀. so so that is it. yashe um, kí ọkàn lè balẹ̀ lórí ìbéèrè wo ni pé eléyìí ti lọ bí ẹ̀ márùn-ún dé. bẹ́ẹ̀ni. nísìnyí a lè sọ pé ìmáa rí owó yẹn gan tó fi ń lọ sí umura yẹn gan ó lè jẹ́ pé látara ọlọ́run fún láǹfààní náà ni ọ̀rọ̀ náà ni. ó dẹ̀ ń súnmọ́ ó súnmọ́ ó dẹ̀ ń súnmọ́ ó sì ń gbé ó tún struggle ó tún wá bíi three hundred àbí four hundred ó tún wá rò pé ṣóun ó tún wá lọ báyìí wá lọ bí ọ̀rọ̀ òun ó tún dé ló ń rò ó sì bí ó ṣe yẹ kó jẹ́ lílọ ọdẹ ó lè jẹ́ tó máa lọ ni. pọ́ùn rí múra lọ yẹn gan ọ̀rọ̀ ni. ẹ̀ nà léèdì tèmi nìyẹn. kórí múra náà gan ọ̀rọ̀ nǹkan ni tọ́jọ́ pé ẹni tó ní káàṣì lọ́wọ́ tí ò rí lọ kò ní rí nù. ṣé bá wọlé ní ilẹ̀ ní à ń tà. ẹlẹ́kẹ̀ta bẹ̀ òun ni ṣé higher purchase tóun náà ni instrumental payment. ọ̀hún náà ni. nǹkan tí mo fi béèrè ni pé nísìnyí àrùn arí nínú àrùn tíra bàbá nìbá yín kọta ká rẹmọlá sọwọsẹ náà tí wọ́n sọ pé kò tọ́ adẹ̀yìn náà àfa. àwọn àfa àyapa lórí rẹ̀ tó pọ̀ àwọn àfa àyapa lórí rẹ̀ tó pọ̀ masala ni imaamu na maadi rahmalahu rahmatawasi akọba bi ina lọka kun ibi tí baba alibani na fi si ni torí tọba ti di ọ̀rọ̀ muamalat sheikh islam ibn taymiya ọ́fíìsì gbogbo position tí imam malik hold lólo torí pé ó ní àwọn ni wọ́n dúró nídìí muhammadu ní tí wọ́n ṣe mọ̀dínà òun ló mọ̀. èyí tó súnmọ́ ń sìn ni pé èèyàn wá fẹ́ máa ronú sí pé pẹ̀lú ìdíyàn ọmọ ṣé èkéyàn eh, fi sílẹ̀ yìí torí pé ó máa ń béèrè lọ́wọ́ yàn gbogbo bẹ́ẹ̀ni ó fi sẹ́fà kẹ́ẹ̀ ó fi sẹ́fà kẹ́ẹ̀ èèyàn sọ di tọdọ tèmi pé ó sì fi sẹ́fà kẹ́ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ni. pàápàá jùlọ bá ṣe ń ṣe torí wọ́n kàn á jákì mọ́tò lọ́wọ́ rẹ̀ tàbí kàn gbà completely àti bí tọ́ sunday àti bí tọ́ sunday. salamu alaykum. àti <laughs> wàhálà na ní. ọ pé omurọ. náà láti fi wọ́rọ̀. na mo ní mo fẹ́ bèrè pé ṣé kò ń ṣe pé bóyá mistake kan lè wá àbáwọn àìmójútó nǹkan kan torí pé ńgbà tó sọ fún anabi musa àti ọmọ ẹ̀yà rẹ̀ pé tó àti certify yín báyìí o bẹ́ẹ̀ni ẹ dúró déédéé fastaqima ṣé kò ń ṣe pé ẹ̀rọ kan ṣẹlẹ̀ or possible ẹ̀yàn lè ṣe tán yes sir nínú tí wọ́n fẹ́ kí ẹni tó ṣe umrah àbí hajj tàbí hajj kó ṣe lẹ́yìn rẹ̀ òní kí tawhid rẹ̀ máa yẹ kí kí wàá rẹ̀ change sí dáadáa gbogbo ní tí bá ṣe kọ́ máa wá lọ kọ́ máa jẹ́ kọ́ dá lórí ìmọ̀ kọ́ máa jẹ́ kí tọ̀run bàbàrà níwájú òun interaction rẹ̀ pẹ̀lú yẹn àwọn èèyàn kọ́ máa ṣe ní pẹ̀lẹ́pùtù kọ́ máa máa ṣe ká girigirigiri because nígbà tó wà lọ́hùn kọ́ máa pé girigirigiri ó ṣeéṣe odó ń bí orí èèyàn tó dé sáìdì ìdímù ọ̀hún múùfù ọ̀sán ìgbórí wọn lọ ọ̀hún àṣepẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni. bí eré bí àwàdà nísìnyí ní gbogbo ẹni ó rẹ̀ wọn ò ní sùn bẹ́ẹ̀ ẹ̀jọ̀ kó bẹ́ẹ̀ náà ni so ọgbọ́dọ̀ ní sùúrù so gbogbo wọn yùn ẹ̀kọ́ ni òfin jẹ́ pé ẹ̀kan nígbèsè ayé èèyàn hajj ṣùgbọ́n òjíṣẹ́ náà wọn ni ọlọ́wọ́n bá ọ tí mo dẹ̀ fún ọ lálàáfíà tọ́ kó o lo ọdún kọ́ ọmọ wà abẹ́lé ìwò so ló fi jẹ́ wípé four four years intervals ó yẹ kéèyàn máa kéèyàn máa renew ah kéèyàn máa renew tí ó bá lè máa ṣe all the time bọ́n bá ń ti ń ṣe ń lé ń ṣe all the time kò ní kò ní mèsì dáadáa rẹ̀ náà gẹ́gẹ́ bí aṣẹ́ máa ń sọ mo pàdé bàbá kan ó ti dàgbà gan ó ní thirty seven hajj òun ni àgbẹ̀ ó ti ń lé bàbá fún báàzì ká wọ́n ti lé baba bumbaz sheikh abdul abad ní baba bumbaz ṣe hajj forty seven Only forty seven ni wọ́n ṣe so baba yẹn ló ń ṣe thirty seven wọ́n á sọ fún mi mo ní báwo ló ṣe ṣe ó ní à òun bẹ lọ́wọ́n bá ní pé tóun fi wá jábọ̀ fún kó má ṣe ní èèwọ̀ ọ wá ní kí n wo eyín ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ sí i ó ká ní last year òun á sọ fọlọ́run ọba wípé òun ọ̀fẹ́ wá pàdé rẹ̀ láìpẹ́ yín o kóhun kó tó di di hajj tó tẹ̀lé ó ló dẹ̀ ti hù ó dẹ̀ ti hàn bọ́n ṣe wo mí lèmi náà ṣe wò mo ní báwa bá rí dr deran tí kò wá ṣàlàyé mẹ́díkà <laughs> mo kà ó kò sí irun dúdú kankan lára rẹ̀ mọ́. wọ́n wá láti Jigawa kò sí irun dúdú kankan lára rẹ̀ mọ́ no our instances bá ń bẹ ẹ ń bẹ so yaani gbogbo ìwọ rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba inshallah al-karim wà nínú tí ọba adẹ́dà ń fi ń but ntí kéèyàn lé jù ó ní àkírà torí ayé èèní ni ẹ ń bá ń ọba mo fi ń wojú àǹkílọ̀ sọ ní wa minan nasi man yaqulu àmà rabbana atina fi dunya hasanatan wa ma lahum fil akhirati min khalaq wa minhum man yaqulu rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar ulaika nasibum ulaika lahum nasibum mimma iktasabu so méjèèjì ẹni ká máa lépọ̀ gbogbo gbà fún wa fáwọn òbí wa fáwọn ọmọ wa fáwọn kan wa kọ́lá ọmọ sáà sí méjèèjì fún wa. Hmm wàhálà mọ́sálàtọ̀. ìbéèrè mi ni pé ṣé ó wà pàmísìbù bí n sì ti sẹ́mẹ́tì bá ti kù kọ́ wú àwọn ibì kan kọ́ tún sin àwọn. kò pọ́sibù owó jẹ́ pé bí ó ṣe wà ní bàbíyà láti gbà yín náà lóyún wàdí sùn tí ó bá fi wọ bíi ní ìṣọ́ọ̀tì fifteen ni àbí ten years kò ní sí bọ́dì ń bẹ̀ mọ́ eegun ni ó torí eji hmm. ó dìpẹ́ torí bílẹ̀ bá ṣe gbóná sí tàbí bó bá ṣe ń sunmi sí náà máa affect it mathalan bíi tìmọ́mùláka yàgbé orun yẹn pọ̀ gan orun yẹn pọ̀ débi wípé ìgbà tí oòrùn kan ò bá mú èyí tí ilẹ̀ ti gbà sára tí máa ń jáde gan heat waves yẹn gan ó fẹ́ ju oòrùn gangan lọ wọ́n ní ọpẹ́ tápò ọdún márùn gbogbo ó ti jẹrà yóò kú kínní so láti fún àwọn míì ní ọ̀nà wọ́n kò kú wọ́n wá kó wọn pọ̀ sójú kan láti free torí bí wọ́n ṣe ń sìn ni wípé wọ́n gbẹ lọlẹ̀ wọ́n wà gbẹ láàrin so that tí wọ́n bá fẹ́ tí circumstances yẹn bá ṣẹlẹ̀ àti kókan kó lọ síbòmíì fi míì sí yóò rọrùn but ibi yà wọ́n pé ilẹ̀ bí ilẹ̀ olómi ni o lè fẹ́ pẹ́ díẹ̀ pípẹ́ rẹ̀ náà ò lè ju bí ten years náà but àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń wà bẹ́ẹ̀ ní bọ́ ṣe wú ọba adẹ́dàá reason to máa ń fà but ṣáàhìn a lè move wọn kú a lè a lè a lè free ibì kan fún ibì kan káyè fi gba omi. nǹkan tí mo fi béèrè ni pé ní à ń sọ̀rọ̀ yẹn lé àwọn malam àwọn Hausa wọn ní cemetery kan lọ́dọ̀ wa níbo ní side agility ní mile twelve okay wọn níbẹ̀ so wọn wá ní instance kan ṣẹlẹ̀ torí àwọn cemetery as wà ló ti wà bẹ́ẹ̀ kò kún rí. o ní. kò kún àti tó bá ti kún wọ́n máa ń ṣe wọ́n máa ń evacuate àwọn kan. bẹ́ẹ̀ni. so wọ́n á ní stars kan ṣẹlẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ evacuate àwọn kan wọ́n wá bá wà bá yẹn. bó ṣe wà. bó ṣe wà. bẹ́ẹ̀ni. so àti gbà yẹn àwọn èèyàn ti wá ní pé àwọn ò gbé òkú àwọn lọ síbẹ̀ wọ̀. àìmọ̀kan ni kí ló dé tí mo fi torí pé wọ́n bá bó ṣe wà. <laughs> mo sàkíyàn àìmọ̀kan ni <laughs> àìmọ̀kan ni náà la fi sọ yìí pé àwọn òkú kan wà tó yẹ pé wọ́n máa ń rí báyìí ó lè jẹ́ pé one reason or the other ó lè jẹ́ pé torí ìpayà ọlọ́run ọba ó lè jẹ́ pé torí àwọn nǹkan mi nǹkan kan circumstances lè wà bẹ́ẹ̀. the second question ni pé wọ́n lè wọ́n ní ó wà permissible láti sin àwọn èèyàn lórí ara wọn. bẹ́ẹ̀ni. ṣé tọ́ba ọkọ sin aláwọ̀kọ wọ́n máa bu ọ̀pọ̀ díẹ̀ sí. ẹni tó pípayà ọlọ́run ló máa wà ní ló fi jẹ́ pé ń tọ́ hakuran sórí ju àwọn sálẹ̀ dé ń tẹ̀lé tẹ̀lé-tẹ̀lé bẹ́ẹ̀. ṣé èyí tó wà ń sàlẹ̀ wọn máa bu yẹ̀pẹ̀ díẹ̀ sí ni. bó bá ṣe rọrùn sí. ok ìwákọ̀lá ọ̀ka. and filam. alamuru indak indala kuma indak. جزاكم الله خير. سبحانك اللهم وبحمدك اشهد ان لا ẹjọ́ kí a tó lọ wọ́n ní.